Binta. Ìkakọ́ e? ni muri rí lẹ́nu ètò mi. Máa máa mọ òun ká. Òun ká. Ìka ẹ̀kọ́ wà lẹ́nu ẹ̀. Kí ló wá ṣe lẹ́nu ẹ̀? Máa ẹyin. Ẹ Binta, ẹnu ní yú ọ ló fi fi ọwọ́ sẹ́nu. Tìbọ̀, madam. Ètí ẹ̀kọ́ lo dọ́gbìnrin yìí. Máa àtíkè ni. Àtíkè ni wọ́n fi pa inú. Ẹnu fi dán, àbí? ẹnu ẹ fi lọ́bì kò fòróró sí i. mo ń bọ̀ wọ́n gbọ́dọ̀ kúrò mi báyìí o wàá gbà lé mi. gbà mí ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà mí ọmọ yìí ti jí mi lẹ́nu ọjẹ́ irú ọmọ òun lélẹ̀ wọ ọlọ́run. Peter ah Peter ṣe Peter. a rí ọmọ ẹ̀lẹ̀ tí ó wọ bíbá yìí ní ó díẹ̀ báyìí. ọmọ ẹ̀lẹ̀ kankan. ẹ rẹ ní bọ́dìlà. ẹ ṣáà rọra ẹ rọra ṣe gbọ́. ẹnjìnà ẹ kìlọ̀ fún ọba dé o ó ti sọ̀fọ̀ lára kò jẹ́ fún àtìmẹ́yìn káwọn tó lọ́sùn sí i kò sáfù wà á kàn pariwo pariwo káàkiri bọ́ọ̀ lọ́sùn ni kò jẹ́ yé báyìí o. nǹkan tó máa ń sún mi lọ́rọ̀ ti tiẹ̀ yẹn tó bá fẹ́ fẹjọ́ sùn kò sọ̀rọ̀ jẹ́jẹ́ gbúrúgbúrú gẹ̀ẹ́sì. supervisor mo ń bọ̀ sáà. sọ́tún kí o rọra sósì o ò tiẹ̀ ṣe bí ẹni tó rí mi. ṣé kí ló ṣẹlẹ̀? Fadike, how can you be so callous? Huh? meanwhile mo tí èmi ìwọ àtàwọn ọmọ máa jẹ ni mò ń wá ká. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ yẹn ah, ah. láyéláyé ẹ ni mo sọ má ẹ̀fà fún mi ní ìwúdá náà yẹn mọ́ kí ni ìtumọ̀ pé tí bá ṣiṣẹ́ owó náà tán èmi àti ìwọ àtàwọn ọmọ ẹ lájọ máa jẹ ìwọ àtàwọn wo mo ti sọ fún ẹ time to round number mo ní láyé má ẹ̀fà porúkọ èmi àtàwọn ọmọ mi sí iṣẹ́ òṣì pépè àtọ́ lọ́ọ́ ṣe káàkiri má fẹ́ ṣe pépè àìkú lọ́dà ṣe má dárúkọ sí wa sí. Oh so now you find it convenient láti complain nípa irú iṣẹ́ tí mo rí ṣe àbí lẹ́yìn ìgbà tí mo ti lose iṣẹ́ mi as the manager of a, of a multinational company wọ ìdẹ́rẹ̀ tá a bá ní kó rọra jẹ̀bà lẹ́ẹ̀mejì ló bá ní ẹ o ti jẹ̀bà lọ́sàn-án o ò lè jẹ̀bà mọ́ lálẹ́ o ò lè mú gàrí o ò lè ṣe lásìkò and uh, look at me here I, I put all my pride aside I stoop to you láti lọ ṣiṣẹ́ labourer you still won't have any of that just to put something on the table you still won't have any of that You know fẹ́ kí n ṣe. ó ṣe nǹkan táwọn ẹgbẹ́ ń ṣe. tó fẹ́ kí n if you must rob to have money. ṣe báwọn ẹgbẹ́ ẹ ló ń she cocaine she ṣé òṣì kan ló lọ ṣe tó gbẹ́sẹ̀ dání wálé yìí ara oríṣìí ibi iṣẹ́ náà ni àwọn workers àdì gangan òun ló gbé dání wálé bó <laughs> ṣe kán lẹ́sẹ̀ yìí ṣùgbọ́n kò lè gbàbẹ̀ kú má ṣe àkókò àwo jẹ́ ń gba ẹ nímọ̀ràn kò yẹ tó bá tiẹ̀ máa stake life ẹ fún risk stake life ẹ fún risk tó make sense a profitable one bí ikú gbébọn kò yẹ kó yín pìṣàpìṣà kó lọ rọ́ọ̀bù àbí kó gbé mi kó yá síbò mi ṣé trafficking àwọn wẹ́sítà rẹ̀ èwo ni bricklayer. Fadike, is this some kind of joke? Fadike. I am serious. Dead serious. If you don't have money, then you are finished. níkẹ́ bí mọ́tò mẹ́ta ló ti kọjá tó dẹ̀ ń pèrò ibi tá à ń lọ kí ló dé tà ṣe wọlé or am I missing something? <laughs> <laughs> ọ̀rẹ́ mi ṣé tèmi ò bá make move yẹn kí ló ṣèwọ náà tí òwò náà lè move yẹn tó lè wọlé tiẹ̀. àbí nǹkan tí mò ń rò ni wọ́n náà ń rò. kí ló ń rò. mo fi pé oúnjẹ tó ń pín ní sàrà ká má wulẹ̀ fowó rà ṣókẹ́t ah, ó mọ̀ á clean now a lè rí mákà tó máa ní let me give you a ride. ṣókẹ́t náà. ọ̀rẹ́ mi. now you're talking. ìwọ gan ṣẹ̀ṣẹ̀ dé point yẹn ni nísìnyí ló ẹ̀ṣẹ̀ get point tí mo sọ àbí nígbà tí àwọn ọmọ tó ń dùn báyìí ká bá dúró sí títì ẹ káwa máa waste owó máa láfẹ́ wọ transport bus i'm very sure ọkùnrin tí ó lójú tó mọ nǹkan tó fẹ́ tó bá rí wa ah, ah. wọ́n máa gbé wa of course. ojú ọ̀sẹ̀ ẹ̀ka dúró náà ẹ̀ka ò ṣáì lọ́kàn. ọ̀rẹ́ ṣòro àti ìfúnfálẹ̀ òfin àti ìṣe. Hello, pretty girls. Hello, sir. Sure, okay. We are yeah. fine, no? Um, are you going this way? Tó bá jẹ́ pọ́ mọ̀ ilé yìí náà lọ, ibi táwa náà lọ nìyẹn. Oh, good. Ẹ wọlé kí n gbé yín rẹ̀. Oh, thank you very much, sir. <laughs> wọrí mọ́tò yìí ni ó bó ṣe máa ń ṣe nìyẹn wọ́n tẹ máa wọrí rẹ̀ máa wọ́n ṣe mọ́tò lè lọ títí bá ti rí bí èèyàn kan bá mi tì í sí mo mọ bí mo ṣe máa yí ọ̀sẹ̀ fún wọn ó dẹ̀ máa wà ókè nǹkan tó kàn ká mi lára ni pé ibi tó ń takú sí ìdí dangerous kan yíyá wọ́n máa ń rọ̀ bú ìgbà then ní same time ní àmì gbogbo ọmọ rẹ̀ bù mí. ẹ ẹ jẹ́ ká bọ́ọ̀lù ká máa ń tì. that will never be your portion you pretty girls. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ àti ah, àti káṣẹ kúrò bíbọ yìí jẹ́ ká bọ́lẹ̀ jẹ́ ká bọ́lẹ̀. ṣé àbínú ṣá. rárá àbínú. ọ̀tọ̀lẹ̀ ẹ má bínú o ẹ má bínú sọ́ọ̀rì. ṣèjọ́. pariwo oṣù lọ máa ṣe gidi ni o. will shut up what's the meaning of that irú sùúrù ṣòro ni mo fẹ́ ní tó fi lajú ẹ̀ sílẹ̀ tó gbà kéèyàn park mọ́tò block mọ́tò mi now I have to hurry to an appointment but I can't why because you're stupid you don't know the rudiments of the job you've been paid to do ọkọ̀ dúró síbẹ̀ ẹ̀ béèrè ìdúnwọ̀n tó ń ṣe ẹ̀ ẹ̀yìn ẹ̀ ṣe I have sùúrù when I'm on the very job losing millions of naira hello do you know what that means no no no no no What's ti sọ fún mi má anything for me. Tomorrow wọ́n mọ̀ pé ò ní there are a lot of people there out there tó ń wáṣẹ́ náà tó bá fẹ́ ṣẹ́ ṣe kó kó kó fi ṣẹ́ sílẹ̀. Ah, major madam kí ló ṣẹlẹ̀ um, security she's lọ wo àwọn tó pàṣẹ ní complex. ṣé ìsà ó ṣe ṣe kó ní láti ní complex ṣinṣin tí mo lówó gbọ́ àwọn tó ní mọ́tò yìí ní orí wọn kò ní bẹ madam lọ́dọ̀ àwọn gbogbo ṣe sùúrù kó má bẹ̀rẹ̀ ṣé ká ní wọ́n ti ṣiṣẹ́ ìbí iṣẹ́ ṣé gbogbo ọ̀dọ̀ náà tó dá sílẹ̀ ìmáṣẹ̀lẹ̀. no tell me torí òun tẹ́wọ́ pẹpẹ òun tẹ́wọ́ pẹpẹ sí i. Oh, for goodness sake, how do I make my appointment in fifteen minutes now? Na make appointment, ìbẹ̀rẹ̀ kó tó to máa ń check ní complex, ṣé? If I wait a minute further, I'll go bonkers. Um, ẹ jọ She and ṣé ẹ̀yin á lè help me dé bus stop kẹfìrí cab? Mi ò ṣe problem ẹ wọlé. Thank you very much. You're a lifesaver you i'm still on your case you oh, haven't oh, seen the last of it tí o bá ṣọ́ra bóyá lè ní wọn máa fi sáàkẹ́ kúrò níbi silly ass. Be careful of the steps you take. You make A alágbárí ẹlẹ́tẹ̀ abẹ́lúbọ̀jẹ̀ ló bọ́ tán. in a similar situation with them. Not the same car park? Yes. Imagine. You can also a ha ha ha! Ah, because it's problem now. Ah, we're going to get now. You become one of the Why you know I will? Can you can share it to help me? Tí mo fi dé bus in no time. Báwo ni mo ṣe máa lè make appointment? Me to go to see cab, to go to see bike, state. Well, I'll support you. I will support you. Whether it's your car or my car, the most important thing is you to make appointments. Thank you very much. You're such a nice man. You're welcome. Um, by the way, I love your iPad. <laughs> ah, I like it. My iPad is really good. I make actually figure on. And I like to read, and it's very, it's portable. It's it's good for me. Yeah and it looks like um, it's a new model. Oh, yes, it tán Be careful of the steps you make, you take. hey excuse me mr man excuse me so ẹ̀yin lẹni mọ́tò yìí ẹ̀yin lẹni mọ́tò yìí. no now nǹkan this ṣe is not done now no no this is not done èmi mú lè fi ẹni block mọ́tò ní mọ́tò síbí ìbàlátẹ̀kọ̀ i'm sorry to say nǹkan this ṣe yìí make sense yes kò make any sense ah báwo lè ṣe kó What to buy? what lẹ́yìn mọ́tò wo. but this car this car. are you alright this is my friend's car ọ̀rẹ́ ọ̀rẹ́ kọ̀ọ̀kan ló ní mọ́tò yìí because lady tó ní mọ́tò yìí ibi ìbàdàn ló yeah she stood there I can remember she called me a fool yeah mo rántí ó dẹ̀ mú kọ́kọ́rọ́ ọ̀dà dání kọ́kọ́ ọ̀dà ló ń dání mo tẹ̀ rí yeah mo fi ojú méjì báyìí mo fẹ́. clock. Let's go, okay, bye. She for me not Am I worried? I'm a regular for that. má wọrí mo nígbàgbọ́ pé láìpẹ́ ọjọ́ ìpàdé wa tún wáyé. It's okay, no problem. Remember I told you I have your number plate stored in my head here. So next time I see that your car there, I will wait until you surface. <laughs> no problem. Better next time. Ciao. Ciao. Ah! Oh, we gotta do make sense. What did you? Who killed you? Ah! inside. Ah. Oh. Oh, this is the exact thing I've been telling Kemi about. I have to take a picture of this. Ah. Ah. Yes, yes, yes. Ah. Wait, wait, wait, wait, wait. Oh, yeah. Ah. ah. It's not what I'm looking for. It's not this balancer now. Where is this baby? Ah, let me flash this one. ó máa rí nǹkan. hello um, ẹ jọ̀ọ́ ẹni ẹ rí i pé mo ní date ẹ fún mi ní date èmi náà dẹ̀ tún wá rí i pé mo ní fóònù <laughs> mo dẹ̀ mọ̀ just in case you don't know ọmọ ìpàdé náà. What's ah! See, you're making a big mistake. my head. Father say, ah, you don't know me. I will show you. I am a proper Osinawata Brogaranawa. I am a proper man. Ah, I am a proper God. wà ń má ti tú dáadáa. ọ̀dọ̀ mi kà straight. hello madam hello yes mo mọ̀ mo mọ̀. Eh. ah no ẹ ní sùúrù fún wa díẹ̀ mà. ah no mo understand but ti ní sùúrù fún wa tó bọ̀ tẹ́ eh, ẹ jọ̀ọ́ ẹ túbọ̀ ní sùúrù díẹ̀ díẹ̀ sí fún wa nìsà ẹ jọ̀ọ́ ẹ má lé wọn kúrò ní kíláàsì ẹ jọ̀ọ́ màá yọjú sí yín ní skul kọ́sẹ̀ yìí tó jalè ẹ jọ̀ọ́ torí ọlọ́run yes ma ẹ jọ̀ọ́ thank you very much ma ẹ ṣé thank you i promise i'll be there thank you. Dava. Padeke. Yes. At the school àwọn ọmọ wa láti fún. Okay. Wọ́n kọ̀ mí nípa balance thirty thousand naira tó kù ká san ká san àbí tó yẹ kó san. whichever way at least ọ̀rọ̀ mi ti yé ẹ balance um, school fees àwọn ọmọ alọ́kọ̀ fún. ọmọ yeah yeah right ọmọ wa ni wọn ṣùgbọ́n responsibility ẹ̀ ni kò san school fees àwọn ọmọ wa á ti gbọ́ ẹ̀. Eh? ìwọ ló yẹ kó take up responsibility bí a ṣe máa máa jẹun ilé ta máa máa gbé a ti wá gbọ́ pé òkè eh, o ò tiẹ̀ wá tọ́jú èmi ṣùgbọ́n responsibility ẹni kò san school fees àwọn ọmọ tó lọ san. adékẹ́ wáyé tó sọ̀rọ̀ báyìí àmì wáyé tó sọ̀rọ̀ bíi pé deliberately ni mi ì san school fees àwọn ọmọ mo mọ̀ pé mi kì í fọ̀rọ̀ àwọn ọmọ mi ṣeré náà ohun tó dé lóníkọ́ wá wò ó. hello Okay, okay, okay. mo ti fẹ́ ṣetán all right. ah ah olótìrí fọ́ọ̀nù. irú kẹsẹ̀ wọn ló ń bí yẹn orí phone fóònù dún láti inú báàgì mo gbé calls tẹ̀sí mo wá bí mi pé ta ló ní fóònù. ah samsung x5 kan one hundred thousand naira kan ni wọ́n ta fún home delivery ni fóònù hundred and ten thousand naira ló bá dé bó ṣe wà. ibo ló ti rówó láì gbé ah mo kú mo pé mo dáràn bàdé òun bí èmi èmi fadékẹ́mi wípé ń bọ́ mo ti rí a hundred and ten thousand naira tí mo fi ra fóònù ṣé ìgbà máa fẹ́ mi sórí àwọn ọ̀yà lára mi ni àbí ilé akúṣẹ̀ ló ti wá fẹ́ mi. ìbéèrè bí ẹ sìn àbíṣe tó bá kọlẹ̀ dá mi lóhùn sí i ó ní láti máa pùtọ̀ gbogbo dírámà. ọdẹ máa pùtọ̀ dírámà kí ló dé fi mí sílẹ̀ jọ̀ọ́ torí Ọlọ́run má pa mí o jẹ́ kí n jayé orí mi ah, wọn fọkọ ni mo fọkọ ni tó o bá kì í ṣe ìka ọkọ ìwọ ọmọkùnrin tí bá ṣe pé ìka ni wọ́n yí yìí ah. Bade, máriwo lórí o, ọba egúngún ṣì ń bọ̀. Wọ̀, ṣe bí ìwọ ń ti mọ́tò kan kúlẹ̀kúlẹ̀ kiri, òun ò ta. Mọ́tò tèmi náà ń tì kiri ṣúkẹ́ṣúkẹ́, ó bá ń dì mí ó ta. Ó wá pariwo pé mo lè mi ti rí fóònù. Sori Ọlọ́run tó ṣe fóònù yìí. Eléyìí torí, ó ti kú ìyá àrò. Ó ṣì ń kóná wọn gidi ni tí bá ra mọ́tò nǹkan. <laughs> tí bá ra mọ́tò mo ṣọ́ọ̀pù màmá fọ́ orí mọ́gànnà kiri ni àbí wà kúkú lọ họ́ọ̀kì transformer. yes mo máa ra mọ́tò ah tí bá ra mọ́tò <laughs> watch out o come see you. wọn kò ṣì ṣé rí nǹkan tí aline kó mi sí báyìí. hello Ellen. ṣé rí to tó kó mi sí báyìí. ṣé mo pé ìwọ ló sọ fún mi kó fẹ́ kí n experience public transport. My bag has been sliced open. dáa bí ẹ fọpọlọ yìí ti máa jáwó ní àsọ̀rọ̀. so kò jẹ́ bó ṣe jẹ́ o àwọn ohun tójú ń rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nìyẹn o èyí ọ̀wọ́ ọ̀rọ̀ owó ilé owó ilé ti díù ti pẹ́ àwọn proprietors school àwọn ọmọ wọ́n ń pè mí mẹ́sàn-án mẹ́wàá fún balance school fees wo tígi bá rẹ̀ lùgì tòkè ẹ̀ là ń kọ́rí kọ́kọ́ bá mi wá owó school fees yẹn the balance jọ yá mi nìyẹn kí n kọ́kọ́ lọ yanjú yẹn torí wọ́n ń ṣe exam lọ́wọ́ wọn lọ fẹ́ lé wọn kún school. Hmm. bọ̀dá mi ọ̀rọ̀ àgbà ló délẹ̀ yìí o wọ́n ní ọ̀rọ̀ àgbà tí ò bá ṣẹ lówùúrọ̀ ó di dandan kó ṣẹ lójú alẹ́ ṣẹ́rí nǹkan tí àgbàlagbà tó bá ń wò rere tó bá rí àwa tí a jọmọ kékeré tá a bá dúró àníwì o kódà ká tún náà gàgan ojú wa ò ní tó pẹ̀lú. èló ní kòkò ṣàrọ̀ mọ́lẹ̀ báwo ló ṣe jọra wọn báwo lọ̀rọ̀ owó tí mo wá yá lọ́wọ́ ẹ̀ ṣe jọ mọ́ òwe ọ̀rọ̀ àgbà tó ń pa káàkiri. ẹ̀gbọ́n mi mo rántí ọ̀rọ̀ ìyá wa ni mo rántí ọ̀rọ̀ mọ́mí wa tẹ́yìn náà bá rántí ìgbà tí mọ́mì wà láyé ṣe rántí ìgbà tẹ́ kọ́kọ́ mú ọmọbìnrin ìyàwó yín tẹ́ fẹ́ sílé yìí tẹ́ kọ́kọ́ mú wá sọ́dọ̀ wa tí mọ́mì rí kí ni mọ́mì sọ fún yín mọ́mì ní kẹ́ máa fẹ́ wọ́n ní ẹ̀ lè fẹ́ pé kò ń ṣe ìyàwó gidi tó yẹ kí ọmọkùnrin fẹ́ àmọ́ irọ́ ni gbogbo bọ́n ṣe wí wí wí wí ẹ̀ gbọ́ wọ́n bẹ̀yìn bẹ̀yìn ẹ̀ kò sí nǹkan tó ń sọ fún yín báyìí ṣe lẹ kó etí ikún sí gbogbo ọ̀rọ̀ tó ń sọ ẹni láéláé o òun lẹ máa fẹ́ o òun lẹ máa fẹ́ o ẹ̀dẹ̀ ti fẹ́ tó sìn ṣe rí ó dá mi lójú wípé ẹsẹ̀ ò sí méjèèjì olóko bad luck. hold it right there mi ní dúró mi báyìí kó máa lù mí lọ́rọ̀ tó mi wá yáwó lọ́wọ́ ẹ̀ what's that kí n gbogbo nọ́ọ̀sẹ̀sì. dàbí ẹni sùn ẹ má ṣèlè gbọ́. no no no no no no no no no I can't sit here while you say rubbish about my wife she's a good woman she's trying her best ó dà lọ́mọdẹ́gbẹ̀ ohun tó ṣẹlẹ̀ ohun tó dé lóní kọ́ wá wò ó nà ó dẹ̀ mọ̀ pé ohun tó ṣẹlẹ̀ sí wa yìí fúngbà díẹ̀ ni wọ́n á sọ story pé ẹ̀ eh, mọ́mì sọ pé mọ́mì our late mother was just being tribalistic wọ́n ní pé kí n má fẹ́ jẹ̀bù eh, jẹ̀bù jẹ̀bù like party ojú wọn re wọn dúró lé ọkọ how can you judge people by where they come from.

Ya somi la bẹ́ẹ̀. Ayé ọ̀rọ̀ àmì. Ya somi dà. Bá a ṣe ń jẹ. Ẹ ṣe lọ. Ẹ ṣe lọ. Owó tọ̀dọ̀ yín dà. Ẹ yẹ̀ nù àjọ lọ. Ẹ sọ̀rọ̀. Just a minute. That's it. àǹtí wa níṣu sísá ah, ah. kí ló ṣẹlẹ̀ èwo nìyẹn gan ṣùgbọ́n ẹ kí n máa lé ẹ káàkiri ni. èwo làbọ̀rọ̀ lé mi mú kí ló pè mí àti ẹ̀kọ́. Ah, tó pa èmi àti ẹ̀kọ́ nísinsìnyí wá ṣe oníṣọ́ọ̀kù mẹ́mórì ni nínú mọ́tò nísinsìnyí èmi lọ́lọ́run fi ṣe gàrí tíra ẹ̀ tí mo jẹ́ kó dọ̀tí ẹ̀ tí mo jẹ́ kó yẹ̀yẹ́ ẹ̀ àwọn kọ̀dọ́tọ̀ tó ń wọ̀nyẹn wọn lẹ́kọ̀ọ́ lójú yìí wá dí ojú tí ẹ wá yẹ̀yẹ́ ní àìbó ṣe múra tó yìí kí ló ń ṣe ẹ́. <laughs> èmi ojú tì ẹni tó bá lójú lójú tì tìjú ò sí ní dictionary mi. wàá ṣeré dòdò mayana scamato mato ah mi mọ kó dààmú ẹ ọmọ ayé lèmi náà let's go there nice to meet you doro scammer èmi gangan ni òun ní scammer. o ti gbọ́wọ́ ẹ kò sí wàhálà wọ́n tún mo fẹ́ mú eré àtúntò wọn pírẹ́sì kan àwọn sàbí ni who you be. Eh? báyìí lọ ah, ah baby ibi báyìí lọ park sí now. Ah. No, no, no, just tell me this is not true. What's happening here? She wọ́n gbé mọ́tò ń bí báyìí? Ah. Mo park mo park mọ́lẹ̀ ah. Oh my God! What's going on? Oh, oh somebody help! Oh my God, baby! man ẹjọ torí Ọlọ́run mi ò ní irú ẹ̀ rí ibi ibi ìbàyìí ni mo park mọ́tò mi sí èmi àti wáìfì yẹn lọ síbẹ̀ yẹn pé nǹkan you know ara mú cash díẹ̀ nínú mọ́tò àdèdè síbi mi mi ò bá mọ́tò mi mi báyìí i park here. imagine. ní sport ilẹ̀ park sí. yes Range Rover sport ni mo gbé wá síbi báyìí kọ́kọ́rọ́ ẹ̀rín lọ́wọ́ mi náà. Ah, mo rántí pé mo sọ fún ẹ pé kó park dáadáa síbí báyìí ah, ah, and you parked right here. níbí báyìí. oh yes ó oh, yẹ. àbí wọ́n tó ẹ̀ ni. wọ́n tó ilé kò possible fún wọn tó mọ́tò mi wọ́n jí ni. wọn ò tiẹ̀ lè tó mọ́tò nínú estate estate níbí báyìí náà. how And baby, please just get me out of here now, or else I'll lose my mind completely. Wọ́n kàn sọ pé ká fún bíbá yín ní náà. Báwo ATM card, everything, the cash tó wà lọ́wọ́ wa, gbogbo ẹ̀ ló wà nínú mọ́tò tí wọ́n gbé lọ yẹn náà. Ah, ẹ̀yà bọ́ọ̀lù lẹ́yìn náà ṣe máa ra rain sport ten fi tracker sí. Ṣé kò ní tracker ni? Tó wáyé pé tracker ń sìn ẹ ti mọ ibi tó Baby, remember I told you, I warned you about that. Sweetie mi sọ bẹ́ẹ̀, mo kàn sọ pé Ọlọ́run ń ṣọ́ ni, mo lọ́lọ́run ń mi ò oh my goodness. Àwọn unfortunate pé mo kọjá ni. Oh, oh am I dreaming? How do you live here? Arrange spots! Ah. Oh my God! It's tó pààkì sí rẹ̀ now, baby. It's tó pààkì sí rẹ̀ tí mo sọ pé kò súnmọ́ wá. Màá fún fi cab but kẹ́ tó lọ gbé cab kẹ́ kọ́kọ́ lọ sí nearest police station kẹ́ lọ complain. Oh definitely! Definitely! Ẹ no one can walk, baby. oh! No, oh. no, no, no, no. Èmi kò oh, no, no, no gbowó lọ́wọ́ èèyàn. ẹ gbà ẹ gbà. thank you very much. thank you very much. I can't believe this. sorry oh, yeah. sorry. we have to go to the station right away. I, I can't stand this. kò yẹn wá náà. sùn náà kì í ṣe ó ti mo kà mo kà bóyá ń fọ ẹ owó yẹn ah, twenty thousand. eight million eight hmm? oh my god. Oh. Somebody's coming, somebody's coming. Oh my God! I can't believe this. Ẹ jọ̀ọ́ sá, ẹ jọ̀ọ́ sá, ẹ jọ̀ọ́ torí ọlọ́run. Mo fi ọlọ́run bá bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ̀kọ́. Ẹ fún mi ní oṣù kan sí. Gbàdé oṣù kan, oṣù kan ló béèrè títí tó fi jẹ́wọ́ ọdún méjì. Àbá ẹ ṣàánú ajé. Ṣé mi ò tí ì tíráì tó ni? Ẹ ti tíráì fún wa ẹ kàn fún mi ní oṣù kan eléyìí sí lẹ́yìn oṣù kan eléyìí mi ì tún níbẹ̀ yìí mọ́ sá. kò sáyè yẹn o tí wọ́n fún ní ọjọ́ kan sí kí ìyá mi pè mí látọ̀ lẹ́yìn lẹ́yìn ìwọ àti fámìlì ẹ máa kó kúrò fún mi ẹ máa kó kúrò lé mi lẹ́yìn. ok yes sir. Ah ẹjọ ẹ jẹ́ kí n pe ìyàwó mi sá. pè ìyàwó ẹ mo wù ẹ kó pè ìyá ẹ ẹ ṣáà máa fokú lé lẹ́nu fún mi. Hello? Hello? Kí ló ṣẹlẹ̀? Adékẹ́. Ní a kí ló ṣẹlẹ̀? Ibo ló anywhere ni mo lè wà. bàbá landlord ti lé wa kúrò ní. wọ́n ní ká jáde ní wọn lẹ́yìn. ọ wọn kò sígbà tí yẹn ò ní ṣẹlẹ̀ náà torí ah, bàbá got to try landlord wa ti try fún wa náà ah, odidi two years kò má rówó lè san. Oh. mi ìpẹ́ torí bóyá kò máa dá mi lẹ́bi àbí kò máa dá mi láre mo kàn fẹ́ kó mọ situation of things ni ká lè plan bí a ṣe máa move. move eh, ìyẹn máa move èmi á máa bá yín wájú. hello hello. sẹ́rù kankan nínú yàrá ẹ̀. Ah, èmi ò kí ń dúró kán sùn mi mo ti sún already ah, ìyá ò kí ń ṣomi ọbẹ̀ mi ò lè wá dúró nílé ọkọ tí ò fẹ́ yìí lọ síwájú mi tó yẹ pé mo ra fóònù one hundred and ten thousand naira tó ń torí ẹ̀wọ̀n jù. Ah, tí bá ara rẹ́ǹjì kí ló máa ṣe fún mi nígbà yẹn. Fadeke, why are you doing this? Ó tiẹ̀ ro tàwọn wà. Ẹ ó tiẹ̀ bìkítà nípa wọn kan má wọrí ọmọ mi ọmọ wa ọmọ wa ni wọ́n wọ́n mọ̀ pé o take care wọn I know you are capable of taking care of them but ṣá o má jẹ́ kí gàrí pọ̀ jù fún wọn torí àṣọkọ̀ ó yẹ take care rẹ̀ adé máa sọ̀rọ̀ létà. Hello? Yes, how far? How far? Ẹ má bínú sá, ẹ jẹ́ ẹ jẹ́ ká wọlé sá. Wọlé báwo? Ìtúwọlé ó fèmí lẹ̀ sínú ilé. Mo lọ sókè lọ mẹ́ẹ̀kọ́. Mo jáde wá dúró díẹ̀. Ó wá ní kí n wọlé padà. Kó balẹ̀ ni mo ti jí nǹkan àbí. Ó rò pé smart. Mi ò gbọ́ bẹ́ẹ̀ náà. Get inside and pack your things and get out of my house. You are mad. O ò tí ẹ̀ gé ẹ̀ta rẹ̀. Èmi èmi. O mọ̀ kọ́ mo smart jù ẹ lọ. kalẹ̀ o. ládùúgbò yìí ládùúgbò yìí ibi báyìí báyìí ni mo páàkì sí mo mọ nǹkan tí mo sọ ibi báyìí mo páàkì sí náà mo páàkì sí ibi báyìí just right here mo yes mo lock mọ́tò yẹn mo gbé di mọ́tò síbí báyìí èmi mu mọ́tò wa ń ta bẹ́ẹ̀ yẹn n bí wàá mọ̀sán kí ló tó fẹ́ sọ mí di wèrè. Ah, wọ́n jí mọ́tò lẹ́sẹ̀ ti wá mi bá. wọ́n jí mọ́tò wọn ti yọ ti jẹ́lẹ̀ yìí lọ́nà ṣé mo ń sọmọ kékeré àbí mo mọ̀ tí mo sọ I know what I'm saying now. Yes, I told you to park exactly at this point at this point. lórí pé mo kàn park. baby get me out of here. kí ló ṣẹlẹ̀ àwọn jí mọ́tò wọn. yes a Range Rover Sport. Uh, gentleman. yes sir. ṣe rántí fèsì. no mi ò lè rántí mo lè rántí rárá mo wà tensed right now. ẹ lè pè kẹ wà tensed. ó ṣe jẹ́ gbogbo àná máa ń jí mọ́tò ti yẹn. aṣọ wèrè aṣọ òṣìṣẹ́ wọ́njú ẹ̀ náà ni à ń kó ìyàtẹ̀ kó sí ẹni wọ́n jẹ́rìn sport yín. ṣe rántí jọ yẹn ten thousand ni mo kà fún yín wọ́n tún ti jí mọ́tò eléyìí náà bẹ̀. ẹ má rí voice. à ń kó òṣì wèrè tẹ wọ́njú ẹ̀ náà lélẹ̀ à ń kó ìyàtẹ̀ wọ̀ ẹ̀ náà lélẹ̀. ẹ má rí voice nìyẹn ti káwa ti káwa nìyẹn. ọ̀nà àtijọ́ àti mú náà ni mo tó ẹ̀ ó dẹ̀ máa lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe káwa ń sàn jẹ́ kí wọ́n wá gbàgbé à ń kó ju àìmọ́ ṣàfọwọ́ abẹ́rẹ́ yìí sí. ẹwẹ ẹwẹ o ten thousand tí mo fún yín gbà yẹn tí n bá fi ṣe business láti yield báyìí báyìí sí twelve thousand láti gbà lọ́wọ́ yín. àṣẹ ah, àwọn ìlú làwọn kan sí àwọn àtúntì ìlú tó bẹ́ẹ̀ náà. káyọ̀ ní pẹ̀pẹ́ káyọ̀ gbọ́ kọ́rọ̀ mọ́. àbọ̀ ah, no no nǹkan tí mo sọ fún yín ni pé bíbá yìí ni mo park mọ́tò yẹn sí i park the bíbá yìí ni please come come come please come. please get me out of here. yes we, we will leave by this very soon. sórí me. má jẹ́ ká pariwo rárá. farabalẹ̀ farabalẹ̀ fi drama lẹ̀ sórí máa tó wọn àwọn àjò àyè òkàwà ọmọ àgìdì lọ́rùn ọwọ́ ni abíòye ń sìn so má jẹ́ ká palantẹ̀ rárá o ti rí wàhálì o ti fún wa létẹ́ ń bè ó dẹ̀ fẹ́ gbowó ẹ̀ owó tó wà lọ́wọ́ ẹ̀ ṣàrọ̀ abámi kò. ó dàbí pé ẹ fẹ́ kí n pariwo àbí. ọkọ ẹ má bẹ̀rẹ̀ wá wá wá wá. abẹ́fẹ́. no no no no just just here rapaxi. ẹ wo ọmọ fún yín five minutes kẹfì kú òmìnira àbí bẹ́ẹ̀ máa fi ọlọ́pàá wọn yìí. immediately a máa tẹ̀lé yín a máa tẹ̀lé yín we follow you we follow ẹ ṣe o ọlọ́pàá làwọn. ó mà láyà o irú ìgboyàwó nìyẹn o pride olóní láti mú èèyàn wá sínú ilé ni without telling me fún ṣọ ó dé gbóhùn ìwá sílé ṣó máa sọ pé ó dé he is my brother and you know. who cares who cares so all because he is your brother now he gives you a right to bring somebody a stranger to my house. ìfún ní sùúrù kò lè take easy àwọn náà ò sọ fún mi tẹ́lẹ̀ páwọn ń bọ̀ wọn sọ fún mi tẹ́lẹ̀ ẹ lójijì ní gbogbo ẹ mo dẹ̀ mọ̀ wípé ọ̀dà mi náà wọ̀n plan àwọn bọ̀ mi bá tẹ́lẹ̀ ìdágìrì ilé olóko dàgìrì bá roko ìlànàdún ó ṣe lé wọn síta lójijì àwọn àtàwọn ọmọ wọn àwọn náà ń bọ̀ lọ́dọ̀ mi lójijì wọn sọ fún mi tẹ́lẹ̀. You know what? Story for the gods. Yeah. no right people into my house. Everything sí ẹni tó ní right láti fi problem ẹ̀ disturb any other person. ẹ̀gbọ́n ẹ tó mọ̀ pé òun ò ní ṣe ló lọ gbalẹ̀ flat kò lọ gbalẹ̀ face by face ó lọ gbalẹ̀ flat ó tún fẹ́ yàwó kò mú yàwó ní kékeré ló lọ mú fine woman that is his business and i'm not gonna allow that to happen in my house i don't want that man in my house. tó bá jẹ́ pé wọ́n lórí tó ń lò tó yẹ pé there is any brain that takes all of yours o ò bímọ o ò tiẹ̀ fi lóyún látàrọ̀ ọ̀dàlẹ̀ fún mi rí o wà lọ kó ọlọ́mọ méjì wá kí ló fẹ́ sọ̀rọ̀ èdè àgọ́ ọlọ́mọ méjì kí ni kí ni Yeah, I'll talk. I will talk. But let's talk about the master plan here. I, I do not want to see them in my house. I don't sorrow. See, we go leave my room for talk. I mean, little manager, while everyone be smelling. Fusha, stop it! Stop! What should we take this up My brother was a manager in the company, well positioned and well paid. Show me what that your mother? I don't appreciate ní ọmọ. Ṣọ́ra mi, ti ẹni tó dé àwọn tẹni tó ń bọ̀ lọ́la kó kókó kó tẹ jẹjẹ. kọ́mẹ̀ kọ́mẹ̀ o o ti galiba nǹkan àbí i don't have a problem with you tó bá ti tó bá ti tó ẹ tó bá ti tó bẹ́ẹ̀ sọ fún mi pé food stop kọ́nu lè yìí you i'm telling you stop there and watch me i'm talking to you i'm telling you tí o bá ti jẹ́ oúnjẹ tán tó bá wá bá mi pé deal with all of it. Binta, ẹran mélòó ló fi sínú ọbẹ̀ yìí? Lẹ́yìn méjì fún méjì. oṣù wa. bàjẹ́. Hmm. Hmm, kí ló dé bó lè nu mọ́wọ́ bọ̀. Ah, mo fẹ́ bẹ̀bà ni. O ò dẹ̀ bẹ̀bà ní sáìdẹ̀ ah, ah. ọ èmi ló mo fẹ́ máa sọ fún yín pé bad habit ni láti máa náwó àkọ́sọ oúnjẹ bẹ̀bà ní sáìdẹ̀. Eh, eh, tá stop stop. ìwọ gan stop ìgálí stop ah ìwọ ojú kòkòrò nìyẹn náà. ọ̀rọ̀ ojú kòkòrò kò mo fẹ́ bẹ̀bà níbi sáìdì mi tó bá wà mo dẹ̀ tán nílé tí bí wàá mo tẹ. báyìí ló ń jẹ ṣe. mo ní báyìí mo ṣe fẹ́ kẹ́ bá wà àní báyìí mo ṣe fẹ́ ṣé kò sí nǹkan mi bẹ́ẹ̀. tí kò bá sí nǹkan mi bẹ́ẹ̀ ìwọ náà nítẹ̀lọ́rùn àìnítẹ̀lọ́rùn ni àti kékeré dẹ̀ ló ti ń bá orin yín lọ. kò sí wàhálà. bíntàkì bíntàkì ìwọ fi ẹran sábẹ́ ẹ̀bà kà ìwọ́n ń jà ní má tra ẹ̀ má dán wò scammer ni wọ́ scamara lèmi mo lè sọ fún pé scamara rẹ̀ mú ní ọ̀gá scammer kí ló ṣe é kí ni túmọ̀. if i hear ọ̀gbẹ́ni fohùn sílẹ̀ mẹ́ ah kí náà mẹ́rin tó dé bákà mi lèmi ti ń gbá làlígà o kò ní burú títí fún bákà mi kó má make champions league now á lọ àdán inú pé wọ́n kàn ọ̀gá ẹnìkan mo ti ń ṣẹ́ mi kó tó dé o kò sọ́ọ̀gá ọkàn mọ́túárì o sọ́gà nǹkan mo try mi. ó mọ mo mọ pé òun wà mo mọ pé o lè fohùn lẹ ọmọ ayé ni ẹ ìyẹn náà wà right ọmọ ayé gidi ni ẹ go on carry on ṣùgbọ́n go on. ẹ ó yẹ kó mọ náà obìnrin tèmi ò kí ń tẹ ìtàn ọkàn náà ni mo bá spray ya anybody èmi píntà ọ̀bẹ̀lẹ̀ ọ̀dàn ọmọ aláàgọ́ àsálù tọkùnrin mẹ́tàlá bá dó ìka tọ́ba láwọn fẹ́ mu ẹ àlọ́pọ̀ lọ sán. nílẹ̀ kámà wà ní mo lajú ẹ̀. ó tún jí mi lẹ́ran èmi ah, ó yẹ kó ṣe yẹn. Mm, gálí kì í ṣẹ́jú èmi náà wo náà wo tí yọba ṣẹran lẹ́yìn ọ̀run èmi ò tí ì yọ nǹkan kan náà. Oh, jẹ́ kí n máa yọba ṣe ìwọ máa maintain championship ẹ̀ ní level ẹ̀ àpájẹ́mi ah, ló lè fún nǹkan tó sọ ẹ̀ máa jẹran rẹ̀. ẹran tí wàá fún ẹ ló máa gbà ọmọ uh-uh. bí mo ṣe máa ṣe uh-uh. láti lè fún ẹ. ìgàlì hmm? ìgàlì wo mí náà àwọn èèyàn máa lóò tọ́jú mi. bàbá náà. abẹ́lúbọ̀jẹ̀ ló bọ́ tán kákó wọn ní ṣe. àǹtí mo sọ fún mo ní mi láìpẹ́ nǹkan tẹ́ ń ṣe yìí fẹ́ kí bíbá ìwò this place is too flat. ẹni sùúrù màmá tá a bá ti di awájú yìí tán tá a máa kó ṣẹ̀ sẹ́yìn ó máa jíbẹ̀ ìfẹ́ má wọ̀ ọ̀rẹ́ ẹni sùúrù. ẹ máa ṣe lọ ẹ máa ṣe lọ. abẹ́lúbọ̀jẹ̀ ẹnu bọ́ tán kákó wọn ní ṣọlá ẹ̀yìn náà yẹn. ìgbà ọlọ́run ọ̀rẹ́ Hello, Your Excellency. I'm fine, Your Excellency. Um, no, I'm alone in a private place, so I can talk. Today? Oh no, Your Excellency. Mi nílé jáde lé ní ara mi ò ṣe And I thought it's in the news that um, you'll be going to Mauritania for an ECOWAS summit this weekend. Okay, so Vice President will represent him. All the same, Your Excellency. I'm Yoshida Dato. Ah, no, no, no, no, no, no, no. Ah, ẹ má sọ pé ẹ fẹ́ sẹ́yìn chopper wa Ah, no, me mi because the last time tẹ send helicopter wa ń ṣe ni gbogbo èèyàn kàn ń ranjú ní area mi àfi bí ọ̀rọ̀ helicopter rè ni. I know and I miss it too. <laughs> okay. I'll call you back to let you know nǹkan tí work out. Mm. <laughs> Love you too your bye. kí lè ti gbogbo yín lanú lẹ̀. má bínú mà má bínú mà. ẹ ẹ mo tẹ̀ títò títò ẹ ṣe yẹn náà títò ordinary fixing. ẹ jẹ́ ń bá yín yà wá. no no no ẹ jẹ́ má fọwọ́ kan mi. ẹ má bínú. so ẹ lọ lọ́wọ́ mi. ten thousand naira ni mo. What? She fixing tí mo rí nínú price list tó jẹ́ two five lẹ́kọ̀ọ́ sí? the ni two five ṣe sáré di ten thousand nísinsìnyí? A ní ká jẹ nínú ọlá ni màá. That is sheer gold breaking, gold digging and scamming. Yeah, a despicable act of fraudulent manipulation. No, no, no, no, no. I'm not talking about Bino ara àwọn ìwà olè ìwà wọ̀bìà ìwà nìkanjọpọ́n tẹ fi ń bá lu ìjẹ́ náà nìyẹn. yes now. ọ̀kí ni reason tẹ ṣe máa tajà lónìí ní fẹ́yàn kan tẹ máa ta ní sílẹ̀ kan fẹ́ni kejì just because ẹ ti róye pé olówó lẹ́ni kejì. ẹ dẹ̀ máa wo ara àwọn nǹkan tí his excellence ṣì ń bá mi sọ náà lélẹ́yìí o nípa bẹ́yìn èèyàn ṣe ń bá wa lórúkọ jẹ́ within and outside the country. There is no standard in what you do, and everybody just wants to treat everybody. Do you think it's only by exploiting me you can gain from me? No! Ṣé ẹ̀yin mọ iye oore àti àǹfààní tẹ̀yìn kọ́ látara ń pàjọ́ ń gbé ní the same neighborhood? Because several times the government fẹ́ àdá gbogbo àwọn shops yìí wó dànù tó fẹ́ kọ́ bridge sí. Yes! But because I live in this neighborhood, wọ́n lè fọwọ́ kàn yín. Maybe I should even tell His Excellency kọ́ wá dá gbogbo àwọn shops yìí wó dànù ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ sọ yìí lọ́ba. kí n sọ iye tí bá fẹ́ san after all your junk trial conspiracy to extort and swindle me ẹ tún ṣì ń bá mi sọ kí n sọ iye kan tí oh please i'm very angry right now. sílẹ̀ Suzy mi scammer wo ti scamara ìwọ gangan ní doro scammer èèyàn tí omi ní scammer kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó. má sàmì jàre wáyé tó pẹ́ tó yẹn kó tó pè mí ah. wọ́n ti ṣe rìn tán ti pẹ́ náà mo kàn dọ́gbọ́n waste time on it by telling them to adjust ìgbà àtàwé kan tí ò sí ń bẹ. really. Ah, yes na ṣé o gbàgbé sùn lọ ni. mi ò gbàgbé sùn lọ network ni network ni má bínú dẹ wọ́n ṣe irun ìdàdà gan you look so beautiful. Ah, ah. thank you. wọ́n ṣe irun ìdàdà gan. ẹ eh, ó fà kí Yeah. ó lovely. bẹ́ẹ̀ àwọn náà sára lòdì rẹ̀ ẹ kí ló máa ń sẹ́yìn orúkọ mi. ṣé wàá lo patience Jonathan àbí okojo ìwé àlà. Eh, mo ti ẹrù kínní kan ni mo ń wò pé ká má waste idea yìí fún just irun gígẹ̀ irun ọkùnrin òun wọn is two hundred naira max ni five hundred you understand what i'm saying mo wò pé kakú keep either eye for something better. two hundred naira yẹn kọ ṣé yẹn ló kì í ṣàrẹ yìí. wàá dùn pẹ̀lú ẹ̀ bọ́ má jẹ́ ká waste ẹ̀ á lọ fún something tó máa heavy àjò They can jẹ́ ká farabalẹ̀ ká máa consolidate lórí the next plan. So lọ sọ two hundred naira bẹ́ẹ̀. wo wo wo. yẹn kéré yàrá make we just take our time to plan the next thing. Do you know what I'm saying? Relax. Come on. Eh? Now. I said to you. Ah, máa bọ̀ ẹ tó bá ti yà mẹ́ ẹ wàá rí ilé two story kan báyìí ẹ ibẹ̀ ni ẹ mi kàn ti bọ́tà mò ń dojẹ ok ok jọ má pẹ́ má pẹ́. The patient dog is the ah. gbàgbé, ṣé máa sọ pé òun ṣe kíní sí ni àbí báwo wà ní. mo ti jò. kí ni kí ló ń ṣẹlẹ̀ ààrẹ látijọ́ ọjọ́ ṣé kò sí. ìgbà tí ẹsẹ̀ mi jiná mo dé site tá a yẹn ti kọ́lé yẹn tán mi dẹ̀ rẹ́ anybody. ò fọ́nì gan-an ṣé ilé àtijọ́ yìí lẹ́yìn ìgbà yẹn a ti ṣe three project a ti parí. third project la ṣe parí. ok so ibo la wà ń sìn kí n join gbadé wò má jẹ́ ntọ́ ẹ̀ o ò lè jọyìn wá sórí nǹkan tó yẹ ni ló yẹ ni okùn ọrùn ò yá adìyẹ ah, o ò lè ṣerú iṣẹ́ wa sórí ìmọ̀ràn tí máa gbẹ̀ ń sìn ṣe ló bá wáṣẹ́ ọ́fíìsì kò tí ì yẹ gbówó òtẹ̀ tó ibi tó ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ kó ṣe máa mánéjì yẹn ná o lè ṣiṣẹ́ yìí. supervisor in fact mo ready láti ṣe ní iṣẹ́ iṣẹ́ clerk mi ì ríṣẹ́ ni. <laughs> gbadé òrìṣẹ́ ẹ ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ mo gbọ́ pé landlord ẹ former landlord ẹ because mo gbọ́ pé ó ṣẹ̀dá iléeṣẹ́ block industry lẹ̀ ó dẹ̀ ń wá manager ah, ìwọ dẹ̀ kàwé dáadáa mo mọ̀ pé wàá lè ṣe. Ah, ah, àmọ́ lọ rí wọn àmì tẹ̀ ní kọ̀ pé torí pé wọ́n lé mi ń lé àwọn náà kú mọ̀ pé mo nídìí iṣẹ́. wò ó nǹkan tán tẹ ẹni tó sọ fún mi ó ní nǹkan tí ò ṣe tí ìgbà manager ni pé ó ń wá ẹni tó lè fọkàn tán ẹni tó máa trust mo dẹ̀ mọ̀ pé ìwọ òun ṣọmọ bẹ́ẹ̀. Uh, um, he knows my pedigree wọ́n lè trust me. gbogbo òyìnbó ló ti fi four block wa ní ní site nígbà tó tó ṣì wá ń bí. Ah, <laughs> báwo wá jì. Ah, ah, ẹ jẹ́ tètè lọ rí wọn. ìrọ̀ ìrọ̀ lọ ṣáà báwo wá ní gbogbo nǹkan kí ló kí ló kí ló ṣe é sùn. kò sí ìtòrè ìfà inú mi dùn ìgbà tí mo rí Wàsíù tó fún mi ní nọ́mbà yín tí mo sọ pé ah Adédèjì òun ni ò jẹ́ mo mọ̀ pé tí n bá ti rí yín ẹ connect mi ah, ẹ connect mi so Ọlọ́run náà ni ká fi gbogbo ẹ wá wá wá má ti lọ ah, ẹ mo mọ̀ pé o máa nídìí owó mọ́tò inú mi ah. dùn láti rí ẹ o nǹkan tó bá bá bọ̀ ọbẹ̀ kò tí yẹ jẹ́ kí n gbọ́ eh, eh, fi wọ mọ́tò o máa ní ìdí ẹ nǹkan tó bá ti bá bọ̀ mm. kò jẹ́ kí n gbọ́. ẹ ṣe gan thank you very much àmọ́ mọ̀ pé wọ́n máa gbà mí <laughs> landlord. alákọ̀wé tó fẹ́ ṣe iṣẹ́ site. Ah, ẹ káàsán yes ẹ not really èmi mò ń gbé flat yìí tẹ́lẹ̀. ok abẹ́rẹ́ ni mr agbade. exactly. Ah, ìyá ẹ káàsán wọ́n ti sọ̀rọ̀ yín fún mi dáadáa gan ẹ pẹ̀lẹ́ ẹ kó gbogbo ẹ. it's my pleasure. Yeah. Ah, <laughs> ẹ láìkẹ Ah, ẹ má wo ọmọ ẹlẹ́yẹ o ìyàwó tuntun tí landlord mi ṣe fẹ́ nìyẹn. ó jọ èèyàn kan tí mo mọ̀ ni. Ah, kò lè jọ èèyàn kan tẹ́ mọ̀ ah, madam fadeke eh? ìyàwó tuntun tí landlord wá ṣẹ̀fẹ̀ òun aláṣẹ ìkejì ìṣàlùlẹ. fadeke ìyàwó mi nílé landlord. baba landlord baba landlord ọ̀gbẹ́ni gbàdé kí ló ń ṣe tó ń kígbe kiri tó ń disturb everybody kiri tó ń gbó bí ajá. Fadékẹ́ kí ló ń ṣe bì? Kí ló ṣẹlẹ̀ kí ló tó ń pariwo? Ah, kí ló ṣe ẹ́? Kí ni hà? Kí ni hà tó wà lẹ́nu ẹ̀? Ta ni ìyàwó ẹ̀? The last time I checked, we were divorced. Ah! Adékẹ́, ìwọ àti Tálẹ́ divorce. Nígbà wo la divorce? Ò bẹ̀rù Ọlọ́run. Adékẹ́ ò bẹ̀rù Ọlọ́run. Ìwọ gángan ló bẹ̀rù Ọlọ́run. Rí ìgbà tó rí mi sórí àwọn ọ̀dà lára mi. Kí wọ́n fẹ́ máa fìyà jẹ mí? Honey, oúnjẹ ti rẹ́dì. Ẹ̀dẹ̀ mọ́ kébìrì àjẹun láì rí. <laughs> Adékẹ́. Adé, lóòótọ́ o ti gbádùn sẹ́yìn ọmọ yẹn òkìtì ni. Bọ̀dàgbárí, ọyọ̀ kan náà máa ma sọ fún un pé ọ̀rọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ló máa ń yàtọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba yìí ọ̀kan náà ni mo sọ fún yín fẹ́ àlọ́lọ́lá ni olówó ni ẹni ńlá ni ẹni yìí ni yín ẹni àgbéga ni yín àmọ́ èyí tó dé báyìí ìnira ráńpẹ́ ni. apá ẹ̀ understand ó dà pé ṣìpáyà tẹ́lẹ̀ rí yẹn kó clear sí yín dáadáa ìnira ráńpẹ́ kọ́ ni tèmi ń gbèsè ìnira ńlá ni àwọn pé mo mọ gbogbo ọmọ wọn tí wọn fèsì wọn tí wọn fèsì ìnira ńlá ni èmi tẹ̀wọ̀n ọ̀gá ọ̀gá ńlá iléeṣẹ́ kan ní tẹ́lẹ̀ ọ̀gá iléeṣẹ́ ńlá tí mo pàṣẹ lọ́sí pàṣẹ tó àṣẹ mi sí tẹ́lẹ̀ wá tí mo rán iṣẹ́ irun tó ṣe wọn á dẹni táǹkì ránṣẹ́ mo dẹni à ń jẹun tán fọwọ́ nù lára àìwọ̀sí burúkú ìdọ̀tí burúkú afá ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ájò tí mo bá wà síbi òun kẹ́ ọ̀rá ṣe fún mi mo ti gbọ́ pé àwọn àfáà tọ̀ ọ̀run gbogbo ọ̀dọ́ lọ kàǹkà wọ́n wà mí àjò yẹn kí n ṣe fún mi kí n máa lọ. la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam afa ẹ̀yọ̀ ń bá náà bí àní ẹ̀yọ̀ ń bá náà bí. sallallahu alaihi wasallam ẹ jèrè ọ̀rọ̀ agbádé ẹ gbọ́bọ́ lọ́wọ́ bá ti sọ́nù alukurani ọlọ́wọ́ bá ní àmọ́ yẹ tẹ̀kí láhà ẹni tó bá gbára tó bá páyọ̀ wọn ọlọ́run ọba o ìyájà ńlá òun mákàràjà ọlọ́run lóun lànà fún níbi tóun gbò lérò pọ́nà ńbẹ́ńbẹ́ wàyàrìzúkù hu mina ìsúláyà tẹ́síbù ọlọ́run ọba lóun ó tún rọ ọlọ́rọ̀ ìjẹ́ mú ẹ̀ ìrọ̀rùn ọlọ́run lóun ó ṣe fún níbi tí ò lérò wàmọ́ yàtà wá kálí aláàláyì fàwọ́ àṣìbù ọlọ́run ọba ní ẹni tó bá tún wá gbára léwọn ọlọ́run ọba o fàwọ́ àṣìbù ọlọ́run lóun ó tó torí pé inna Allaha balighu amrihi qad ja'ala Allahu li kulli shay'in qadra ọlọ́run bá ní inna Allaha balighu amrihi òun lòún borí gbogbo ọ̀rọ̀ pátá òun lòún borí gbogbo òṣòro wàhálà fìtínà àdánwò torí pé qad ja'ala Allahu li kulli shay'in qadra gbogbo nǹkan ló ti wà lábẹ́ kádàrà ọlọ́run ọba bẹ́ẹ̀dá ó bá lówó láyé ó ti wà nínú àkọọ́lẹ̀ bẹ́ẹ̀dá ó bá níní ó ti wà nínú àkọọ́lẹ̀ torí ẹ̀ bọ̀dágbádé n tí máa bẹ̀ yín tí n sì máa rọ̀ yín òun náà ni pé ẹ lọ ṣe sùúrù sùúrù again so bí ṣe wáyé eh, the only thing tẹ́lẹ̀ rí fún mi àfàwọn ni pé kí n tún lọ ṣe sùúrù. bẹ́ẹ̀ni. ẹ ṣe àfàwọn ẹ ṣe gan ẹ ṣe. I said to you, life is not a bed of roses. We always have our hopes and downs. But soon, sur, soon, lo long bubble. Hey, yeah. The patient dog is the father's bone. I hope you know it's true. If today isn't good enough. some markers to make her smile. So sure, ṣé mo lè rí báyìí àgídìgbò ń bí báyìí. àgídìgbò no mo máa dúpọ̀ nǹkan tó ń jẹ́ àgídìgbò ń báyìí tó bá dẹ̀ pọ̀ síbi pa àgídìgbò máa wà ọ̀kadà náà dẹ̀ máa dúró ẹgbẹ́ náà ba báyìí. mo ọ̀kadà mọ́ra wọn náà ni. ẹ eh, ok ok ẹ ṣe bíbá. ẹ àjọ máa wọ̀ ẹ́ báyìí náà ni. bàbá ìkẹ́ kankan ti wá wá. ẹ jẹ́ máa dà ó máa ju àti ọba ní important meeting láti lọ wọ́n máa scarce wọ́n jáde síta. ìwà ìgan oúnjẹ ti ti sùn bó ṣe wáyé. customer uh, is a uh, woman pick, picking pocket. Yes, my friend, my friend. Tó o bá lè sùn, ó sọ Yorùbá náà. Eh, eh, arábìnrin tó ní ó jalè. Ó yọ owó lápò ẹni tó dúró bus stop. Ó yọ owó. Ta ni ẹni tí wọ́n yọ pọ́ọ̀sì lápò I'm the one sir, èmi ni sir. Ta lẹ́ni tẹ́ sọ pé yọ pọ́ọ̀sì náà? Lady yìí ni, lady olè oh, olè olójú olójú. Hey, shut up my friend i'm the officer ọ̀rọ̀ tí lójú tú kẹ́ ìwọ tí wọ́n yọ pọ́ọ̀sì lápò ẹ̀ àti ìwọ tó yọ pọ́ọ̀sì lápò èèyàn ẹ̀yin méjèèjì ẹ tẹ̀lé mi. ò dà bẹ́ẹ̀. Eh! kí ló dé mi ò fẹ́ràn o i don't want plenty people in my station i'm the police ẹni tí wọ́n yọ pọ́ọ̀sì lápò ẹ̀ àtẹni tó yọ pọ́ọ̀sì nìkan ni mo fẹ́ kó tẹ̀lé mi finito tẹ́ bá tẹ̀lé mi máa tì í mọ́ sẹ́ẹ̀lì come and go back ẹ̀yin lọ́lọ́pàá ni i'm the police i'm the police. abẹ́nubọ̀dé ló bó tán kákó ha. be careful of ah. the steps you make. ha very good. Um, ìwọ ló ní pọ́ọ̀sì. Hmm, I see. Ah wọ́n ló ní post dollars wà nù ẹ̀. bẹ́ẹ̀ ni sà ibùdó gan pound sterling wà nù ẹ̀ pẹ̀lú euro ẹ wo inú ẹ̀ dáadáa sà. ah i see ah yeah, ibo ni wọ́n ti rí pọ́ọ̀sì. ah bàbá ọ̀sùn <laughs> mi ò yí sí o at least street jama jama gbogbo ẹ ní sà hustling things ní sà orírin lórí wà. Eh. yes sir. o lè ní ẹ. bàbá mo kì í ṣe olè sá ó dá four one nine yẹn. o kì í ṣe four one nine sáyé bóde obi tí mo jẹ́ tùdé bàbá ayẹ́jẹ́ làwọn yẹn máa ń pè mí àìjẹ́ tù sóde mú ní girlfriend rárá bàbá. ok jẹ́ scammer yẹn. o kì í ṣe scammer sá. then you are scamara. Ah? o kì í ṣe scamara. oye sọtọ mo sọ̀rọ̀ ó bá mi ágì. Ah. irú ibo ni wọ ọmọ kékeré yìí ti ṣiṣẹ́ rí pọ̀ sí dollars pound sterling àti euro tó wà nú ẹ̀ you must be a thief àbí kó jẹ́ pé yahoo boy ni ẹ́. bàbá mo kì í ṣe yahoo sir mo kì í ṣe yahoo. o oh, o máa bá mi drive mo dẹ̀ ti ń ṣiṣẹ́ ọlọ́pàá yìí for the past fifteen years tí mo bá rí èèyàn instantly máa sọ irúṣẹ́ tó ń ṣe fún ẹ yes máa define yahoo boy fún ẹ máa dẹ̀ sọ features yahoo boy tó ní ṣebí ẹ̀rín ló wà létí ẹ̀yẹ chain tó fi sọ́rùn yẹn bó ṣe dúró bíbá yìí ṣókà ló máa ń lò ó tún wá ṣiṣẹ́ tí àyà ẹ̀ lè rádaràda wàá gòtò pé sọ́wọ́ wo ring tó gbé sọ́wọ́ o tún wọ jíìsì tó ti yá ayọ ayéyàwó boy. ẹ alẹ́ mo kì í ṣe yahoo sáà. shut up wàá pe àwọn yòókù mi sí wọn kọ̀ọ̀kan wá wá tí wọ́n dàbò ẹ̀. ah i'm sorry sir. now i will arrest you and lock you up. ẹ eh, eh, má bínú sir. má bẹ̀ mí má bẹ̀ mí ìyẹn ọmọ kọ́mọ wọ̀nyí ṣé a wà lébẹ̀ yẹn sì á máa ṣàdúrà fún ẹ mo ro tìyá ẹ mọ́ ọ lára come on get out or i get you arrested. nonsense yahoo idiot. And you? Yes, sir. I will deal with you. Personally? Eh? Personal, personal. <laughs> Come on, let's go. Jọlá. Bọ́dá kí lè ṣe ládùúgbò yìí. Ah, wọ́n lọ ní ìdìyàn tó máa bá wọn ta properties mo rí advert ẹ̀ mo dẹ̀ dé bí wọ́n ní wọ́n ti ní enough people pé kò sáyé mọ́. bọ̀dá mi. bọ̀dá mi. bọ̀dá mi ẹ̀ẹ́dẹ̀ kó kúrò níbẹ̀ yẹn ẹ̀ẹ́dẹ̀ sọ fún mi. wo eh, Adéọlá jẹ́ àgbàgbé yẹn ọ̀wọ̀ díẹ̀díẹ̀ lára ń fẹ́ tó nílé bá ti ń fà parí ìṣùwọ̀n àlejò. orí ilé yá ló ń kọ́. bọ́dà mi ṣé torí ọ̀rọ̀ tí ọkọ mi máa ń sọ sí yín àti sí àwọn ọmọ yín kẹ̀dẹ̀ máa wò ó gbígbó lajá ọkọ mi ń gbó o kó lè búyan jẹ́ o kò sí gbogbo ògbà àtìgbà tẹ́tí lọ báyìí gbogbo ògbà ló máa ń béèrè yín he's so worried about you ẹ ó náà miss yín ó miss àwọn ọmọ yín. diola àníjẹ́ àgbàgbé ọ̀rọ̀ yẹn ibi tá a bá ti sọ pé ó dàárọ̀ a kì í ṣe kalẹ́ńbẹ̀ mọ́. ẹ̀gbọ́n mi ibo lẹ wá ń gbé ń mo ń scott lọ́dọ̀ ọ̀rẹ́ mi kan tó ń ṣe masters lostel. Ah, ah. ẹ̀ ń scott ní hostel ẹ̀gbọ́n mi ẹ̀yin scott ní hostel ẹ̀gbọ́n mi ẹ wá mú àwọn ọmọ yín ẹ kó wọn dà sí ọ̀dọ̀ ọ̀rẹ́ yín johnson ṣé ọ̀dọ̀ johnson ọ̀rẹ́ yín ṣé ó lè dàbí ọ̀dọ̀ èmi tí mo jẹ́ ẹ̀jẹ̀ yín tí mo jẹ́ àbúrò yín ẹ dá mi lóhùn ṣé ẹ̀yin mọ nǹkan tí ìyàwó johnson tó ń fi àwọn ọmọ yín ṣe ẹ dá mi lóhùn ṣé ẹ̀yin mọ nǹkan tí ìyàwó johnson ẹ mọ nǹkan tó ń fi àwọn ọmọ yín ṣe níbi tó wà ojú gbà mí tì ní ọjọ́ tí mo kọjá níwájú ṣọ́ọ̀pù ìyàwó Johnson tí mo rí tí àwọn ọmọ yín tó ń fọ abọ́ oúnjẹ táwọn customers ẹ̀ tó ń fi jẹun ní àsìkò tó yẹ kí àwọn ọmọ yẹn wà ní school ojú tì mí ẹsẹ̀ mi wọ́lẹ̀ gbòògbò ẹ wo ẹ̀gbọ́n mi ẹ jẹ́ káwọn ọmọ yín máa padà bọ̀ lọ́dọ̀ mi mo fi Ọlọ́run bàbá mi. Ah, ah. àwọn ọmọ mi ń fọ abọ́ ní sẹ̀lẹ́bà. bẹ́ẹ̀ ni wọ́n ń fọ abọ́. so jẹ mí. Ọlọ́run lọ́mọ rẹ̀, òun nìkan lọ́mọ rẹ̀ ní sùúrù. Ẹ̀gbọ́n ẹ tó mọ̀ pé òun ò ní ṣe ó lọ gbàdé flat kò lọ gbàdé face by face ó lọ gbàdé flat ó tún fẹ́ yàwó kò mú yàwó kékeré ó lọ mú fáìmà. Àwọn ọmọ mi ń fọ abọ́ ní sẹ̀lẹ̀ bá. Bẹ́ẹ̀ ni mo ń fọ abọ́ bẹ́ẹ̀dá wà ló láyé ó ti wà nínú àkọọ́lẹ̀ bẹ́ẹ̀dá wà níní ó ti wà nínú àkọọ́lẹ̀ torí ẹ̀ ọ̀dàgbájé ní tí máa bẹ̀rẹ̀ yìí tí tí máa rọ̀ yìí òun náà ni pé ẹ lọ ṣe sùúrù. If you don't have money, then you are finished. Finished. ṣé ọlọ́pàá ọ̀gá mi. mi ò regret pé mo ṣe ọlọ́pàá ayé mi gbàdánù gbàdánù gbàdánù. abẹ́rẹ́ nǹkan. kàkà kàkà. ẹnu gbà ó la débi bàtà tí. sinba tiẹ̀ ṣetán sìn ká lọ sọ́dà junction yẹn àwọn oh, onídàáfó yẹn in o oh, oh, bẹ́tà. àwọn máa ká ẹ̀wọ̀n tẹ̀ fẹ́ sanwó rárá rárá. àmàrò àǹfẹ́ ìṣọ̀kan àmàrò ń bẹ̀rẹ̀ gan. in fact káà tó ó tiẹ̀ ní káà kan tábà tiẹ̀ ti lè bọ́jẹ̀tì káà yẹn lásán. owó la mú bẹ́ẹ̀. àwọn onídàáfó olórí burúkú ni wọ́n. ọ̀gá ìwé mi kò sí ọkọ̀ lágbo mi. I'm um, ASP Wanola Beatrice Anthony. From, the police headquarters? Camp Salem House, Lagos. Your illegal activities on this marked spot has been brought to the headquarters and it has been deliberated on several times. Even with the IG's ban on police roadblocks, except in the case of an intelligent report, you still went ahead with your mutinous Act, extorting money from innocent citizens. Sorry, madam. Sorry, madam. Indeed, you should be sorry. For yourselves. You're hereby under arrest. Okolo, ah, get the vehicle. Uh, yeah. Sorry. Keep quiet! So officer, move on. Officer, move on. Officer, move on. Take it easy. Move on. Okolo, Madam. What's wrong with the vehicle? I don't know. Just the jack. But it's like there's one mechanic nearby. Oh. Should I get and get him? Okay, go get him. Let me go come. This sky is toughing. Come on bọ́lẹ̀ báyìí. opportunity lè lè fún wa o ọ̀gbẹ́ni jíkà. wọ́n lè ti lọ kọ nọ́mbà wa sílẹ̀ bó ló fẹ́ sá lọ ẹ ah. ọ wọ́n ní òṣè mi wọ́n mú ẹ gbọ̀nràn gbọ̀nràn. jíkà dúró ń gbà yìí. wọ́n wá bá wa ń bí báyìí wọ́n á dé. akúkú ah, ti wọ̀ seven years àwọn á dẹ̀ gbaṣọ wọn. mi lè fẹ́ kúrò ní sísọ. yóò máa gbé fún wọn. alọ́ kọ́ ló ń kígbe abẹ́lúbọ̀jẹ̀ ló bó tán kákó wọn níṣọ́lá ẹ̀yà. Be careful of the sexual. Officer, good afternoon. Good afternoon, sir. Hey, please, this is my car. Your car? This yeah, car? this yes. is my car. Actually, my family ló sọ̀rọ̀ organize the kind of tire. So, boy, ṣáà jí to lọ́wọ́ kò yé mi. You said this is your car. Yeah, you've been looking for it for like sure? for like sure? 48 hours now. And have you reported? Yeah, yes, I did that. already for about four different police stations. Hold on, hold on. That means àwọn people in fake police ni wọ́n. Ah. Wọ́n ti gbá wa nìyẹn o. Ah, in fact, ah, orí tiẹ̀ yọ wá. Ẹ thank you very much. Thank you. I'm so happy. Thank you. Ẹ rí and Benny. Hey, check eh? check. ah mama mo like ìdí lè bá jẹ kò sí ìdí tó nice tó báyìí. <laughs> tó bá lè ṣa ọmọ ẹni mọ èmi àti ẹ àjọ máa ṣe díì dáadáa. kò sí wàhálà ẹ jọ èyí ti máa lọ mo ta lóto. ẹ wá o okolo pp lélẹ́yìí o private parole ni o ìgálí ò gbọ́dọ̀ gbọ́n pẹ́ o. Ah, ah, màámi nìgálí yẹn ò ṣọ́ rárá ẹ̀yin lẹ ṣọ́ ju ẹ̀yin àgùntàn nàmàdì craze ẹ̀wù mo ti ń ní plan mi ṣe máa sọ fún yín pé kẹ́yìn tẹ̀ gan kẹ́tẹ̀ terminate kẹ́ má tẹ̀ ṣe papọ̀ mọ́ kí ni àti ká máa parọ́ pọ̀ ká máa ṣiṣẹ́ papọ̀ ó pè mí gan. Ah, Okolo ó kéré sí nọ́mbà náà kò yẹ tọmọdé ẹ bá láṣọ bí àgbà kò lè lákìsà tó náà ó ní àwọn irú díò tí wọ́n lè ṣe ó ní charisma legally. ó dà kó burú màámi ẹ jọ ẹ ṣáà máa pè mí ṣiṣẹ́ ẹ jọ mo láìgé lè jù. ó ṣe pé kọ́kọ́ ló mú mi sí tọwọ́ yẹn náà. abẹ́lúbọ̀jẹ̀ ló bó tán kọ́kọ́ wọn ní ṣọlá ẹ̀yìn ha. ìbá kùtùkùtù awọ òwúrọ̀ ìbá gọrígọrí awọ ọ̀sán gangan ìbá fùkùṣùwì awọ ọ̀gànjọ́ ìbá sáká awọ òru ìbá gìrìmúrẹ̀ awọ òde ìjẹsà ìbọ̀nàbọ̀nà lónífẹ̀ẹ́ àgùrẹ́ ìbá ìbà girigiri wo ìbà girigiri wo ìbà òrògbò ìlú tó kan bí ọ̀ràn yàn wáyé ìbà nítorí gbadégẹṣin ni mo ṣe tàn yín wá o ọ̀nà rẹ̀ là ó là sówó ó là sọmọ ó là sáìkú tí ṣe bá lè rọ̀ ṣé wípé bí gbogbo ẹranko bá jòkó ẹkùn kò tọ́ sájà èmi rò wípé tẹkúntẹ̀jẹ̀ ni wọ́n fi ń sanwó òkú kò rí bẹ́ẹ̀ ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé gbadégẹṣin. gbàgede sí àbó òní bọ́ọ̀ sí wọ́n ní agogo kì í ṣòkè àmọ́ gbogbo béèrè béèrè ni ló fẹ́ di ẹ̀gbọ́ o ọ̀rọ̀ rẹ dàbí ọ̀kẹ́rẹ́ ògbọ́ tó lọ sóko ọ̀gẹ̀rẹ̀ á ó mà ṣe o ojú tó yẹ kẹ́yìn ẹ̀dá ò máa dárí tó yẹ kẹ́ ẹ fi ríran nílẹ̀ lẹ́fí tẹ̀ ìbá ṣe wípé ọ̀kẹ́rẹ́ ó lè ní sùúrù pé ní sí díẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ìbá padà já sálẹ̀ òkú òkèrè àmọ́ nítorí wípé ó kánjú àti ẹ̀mí anìkànjú ọpọ́n tí ń bẹ́nu rẹ̀ nínú ọ̀kẹ́rẹ́ fi padà kú fún òkèrè. bàbá ẹ jọ ẹ má dàfà sùúrù fún ẹ jọ ẹ má pàrọwà sùúrù fún mi ò sí ní sùúrù lérè mọ́ ọlọ́run ṣògo ni mo wá bá yín fún ẹ jọ ájò tí mo wá bá yín fún kẹ́ ṣe tẹ́ ẹ̀ bá dẹ̀ lè ṣe kẹ́ sọ fún mi straight. báàdé ah, jẹ sí àbọ̀ mẹ́ni tó ń bá sọ ah, alẹ́ bí oṣù mọ́ ni má máa mú ọ̀rọ̀ ẹnu rẹ kọ́ ah, mi àwọn èmi tó ń wú yìí alẹ́ bí oṣù ìjọpọ̀ mẹ́ni tó wá bá èmi lọ́mọ ò láṣọ lóògùn ọmọ ò lóògùn láṣọ ìran bàbá tèmi ní gbéná wojú ẹ̀kú ìran bàbá mi kan náà àwọn ni wọ́n ń já àwọn eré gbà lọ́wọ́ àjọ̀dún tí wọ́n ń gbé fún ọmọ ìdá ènìyàn ní pé kó máa fi sọlá. àkókò ń bẹ níyì o ló ń wòye o. ó ní èmi sì ń gbà ọ́ nímọ̀ràn ni nítorí ohun tí mo rí. kí lẹ rí. gbogbo bèrèbèrè ló fẹ́ di ẹ̀gbọ́n mo sọ lẹ́ẹ̀kan ni torí mo rí àlégbà kan ní wọ́n ń bọ̀ jàgínní yòdò ó wá rè fọgbọ́n gbóǹbì kan ọwọ́ àná ayé rẹ̀ gbòòrò àwọn ọ̀rẹ́ sì yọ jáde ọwọ́ àná níbi tí àlégbà yìí wà ilé ṣinṣin ń fò wá tí wọ́n ń bà lórí àwọn rẹ̀ labalábá ni wọ́n á fò wá wọ́n á bà lórí àwọn rẹ̀. ó gbọ́ àfòpin náà pàápàá náà nígbà tóun náà bá fò títí orí àwọn rẹ̀ ni ó pàdé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ó wàá fi ọmọ yóò sì fi wọn lánàá. bàbá ẹ kí ni ìtumọ̀. ọfẹ ní tí mo rí ìwọ orí sórí bó ṣe wà ìwọ tó wọra rẹ ó ní owó ó ní ọlá ọkàn rẹ ó balẹ̀ owó ó sùn ọbọ ó gbọ́ àbó dáhùn ó sì ní ṣe wàhálà kankan níbi tó o bá jókòó sí báyìí ń lórí ó ti mú ọwọ́ tó ọwọ́ sùúrù díẹ̀ báyìí ló kàn ní. alájọ ẹ ṣe mí lóore kan ẹ jọ títí tí máa fi kúrò níbí yìí bóyá ọ̀rọ̀ wa wọ̀ o bóyá kò wọ̀ ẹ jọ ẹ má dárúkọ sùúrù ẹ má dárúkọ sùúrù ẹ jọ tí ẹ bá lè ṣe ohun tí mo bá wà ní kẹ́ ṣe fún mi oògùn owó tí mo wá ṣe òun ni kẹ́ ṣe fún mi ẹ jọ. oògùn owó náà ló fẹ́ gbàdégẹsì sórí ọ̀tá gbàǹtagbà ọ̀tá gbàǹtagbà ó dé tàgbàǹgbà ó tì gbàǹgbà ó ní kí ló ní tàgbàǹgbà fẹ́ ṣe bẹ́ẹ̀ ohun tó níta gbangba lè ṣe pọ̀ bó bá ṣe jòkó owó ẹ tó bá ṣe bẹ́ẹ̀ ni ohun tó bá fi á ṣe fún ọ. àwọn ò ṣe nǹkan tìrí lè bàbá tó bí mi lọ́mọ nítorí pé ojú mọ́kàn oògùn kan ni oògùn tí ò bá jẹ́ bí mo ṣe wí fún ọ tẹ́lẹ̀ ewé rẹ̀ ní òpé á ṣe fún ọ tó sì dolówó tó là tó lu tẹbí tó fẹ́ nù. ẹ adégẹsẹ ọyà súnmọ́ mi bíyà. kódà ìjọba tún ṣe ìlérí wípé àwọn olóyún ló wa ọ̀tún náwó òògùn mọ́ tàbí ìtọ́jú wọn ní ilé ìwòsàn ìjọba ìjọba bámidélé ti kó ọ̀pọ̀lọpọ̀ oògùn olówó iyebíye wọ̀lú kódà ó tún ti gba ọ̀pọ̀lọpọ̀ àwọn dókítà àti nọ́ọ̀sì tó kún ojú òṣùwọ̀n sí ilé ìwòsàn jẹ́nẹ́rà léyìí tí ó máa jẹ́ àǹfààní fún àwọn olóyún títí tí wọn ò fi bímọ gómìnà ìpínlẹ̀ wa fi dá kòtùmù lójú wípé yàtọ̀ sí ìlérí àìmúṣẹ tó wọ́pọ̀ láàrin àwọn olóṣèlú ìlérí tí òun ó ti di àṣẹ tí arọ ó sì ti rọ̀ mọ́ nítorí gbogbo àwọn ogun yìí ti wà ní àyíká wa káàkiri local government kí àwọn olóyún. hello legally. hello legally níbo lọ. o ti lọ ń ṣe pp àbí o ti ń gbéṣẹ́ gbẹ̀yìn anyway ìwọ ló mọ wo another business to today, Leo. o mo gbọ́ nǹkan kan nínú news nísìnyí and ó dẹ̀ ti fún mi ní idea kan bàbá ṣọ́ọ́dì ò lélẹ̀ na me dey tell you. ẹ mo wà ní snooker joint and you wá bá mi Mbe. bẹ̀ i dey tell you now this one na sure deal eh, ẹ ó yẹ kó ti yẹ náà wọ́n ti gbèdé inspiration ni na <laughs> iṣẹ́ ọpọlọ náà ni ẹ eh, no wahala now mama expect ẹ yeah. ṣe bó yín pè mí lẹ́ẹ̀kan ọ̀dọ̀ wọn náà mo wà wo bá bá wèrè làwọn tí kò ṣọfẹ́ yìí o ṣe ló ń gbéṣẹ́ sórí bíi pé kì í ṣe tìjọba ni àlọ́ ń yọjú mi wò wọ́n ń yọwọ́ wò ìgbà tán fẹ́ ká pé aṣọ ló wà ń kún báyìí mo gbérọ́ ni o ìgboro rẹ́rìn o kò sí rẹpẹtẹ mo ti gba ti yọrẹ ló pè ẹ mo sì fẹ́ tún bo àwọn bọ́ọ̀bà níṣẹ́ iṣẹ́ ó yẹ náà iṣẹ́ ìjọba ó yẹ kó kàn máa kókùn fún wa ni ṣebí ìjọba pé ilẹ̀ kan lè máa fún wa ni. mo tún fẹ́ wo àwọn ibi tí mo tún ṣì lè wọ̀ ó yẹ náà àwọn ibi tó bá ṣì tí opening bá wà tí má lè rí yẹn ló wà lànà. ṣó ti kọ́ ọ Chinedu àpàdé ń bẹ tí má ti gba gbogbo ẹ̀tàn àpàdé ń ó dà kéèyàn ìjọ lóyún o tó bá ibà All right. but ọ̀gá ṣebí oògùn tí wọ́n announce lórí tv ni pé káwọn aláboyún máa gbà lọ́fẹ̀ẹ́ ni kí ló yẹ táwa wá ń rà bó ń ṣe pa máa rí ta náà. oògùn yẹn àbí. Eh. dúró ná iṣẹ́ àwọn náà gbà ẹ̀ ní kó wá ṣe mí báyìí tó yẹ pé àyè kó máa yọjú kó máa ṣàyọnu sọ sọ nǹkan tí òkùnrin ló máa bá kiri abẹ́ta kò fèsì iṣẹ́ tó ń gbà ẹ̀ sí. ṣé wọn ló máa kọ́kọ́ fẹ́ yàwó ni àbí wọn ló máa kọ́kọ́ mú yàwó lọ sí pàtì. irú pàtì òṣìwò ni pati jákujàku wo nìyẹn irú pati òṣì wo nìyẹn ló máa máa lẹ̀mọ́kùnrin kiri tẹ̀ǹtẹ̀ ń ramọ́ra yín tó ń fọwọ́ gbé ẹ̀ ń dì tó ń fọwọ́ gbé ìyàwó mi ń dì nínú pati. ṣèbọ rẹ àbí chifo lówó làgbà kì í ṣọ̀rẹ́ ẹ mọ́. ọ̀rẹ́ òṣì wo nìyẹn ọ̀rẹ́ òṣì wo nìyẹn tó ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ sí ẹ létí tẹ̀ ń lẹ̀mọ́ra yín tẹ̀ ń ramọ́ra yín irú òṣìṣẹ́ ọ̀rẹ́ òṣì wo nìyẹn. mo ti gbọ́ ṣebí wọ́n ló sọ tiẹ̀ yẹn <laughs> wà kó yá lọ ṣọ́ra ẹ o eh. kó yá lọ ṣọ́ra ẹ o mi ò fẹ́ yàwó alágbèrè kankan nílé mi o kó yá tó bá ṣọ́ra máa lé ẹ kúrò nílé mi o. Eh, bàbá kúkà gan ló wò kó orú ẹ̀rìn wọ́n lé mi jáde kúrò nílé ẹ. <laughs> jáde kúrò nílé hmm. medicine after death sórí èmi fàdékẹ́mi tó wù yìí kọ́ tó sún mi lèmi ti máa ń súnra mi ó dà bó ti ṣe díẹ̀ tó ti wọnú yàrá mi tó bá wọnú yàrá mi wá rí pé mi gan ti palẹ̀ wọn mo ti kú ẹrù mi oh. ọpọ́n mi ti sún ó sún. máa fàdékẹ́ fàdékẹ́ ẹlẹ́rẹ̀ ni mò ń bá ẹ ṣe ìbò ah, ló wá kó ẹ̀rù ẹ sí. well tó bá yẹ pé lóòótọ́ o fẹ́ mọ bí sí gbogbo ẹrù sì máa ń bù ẹ́ gbọ́ ilé chief olówó lágbà ni mo kó lọ sórí bó ṣe ń wò mí ah, èmi gangan ni mrs olówó lágbà ah, orúkọ yẹn dùn. fadékẹ́ mhm. fadékẹ́ ó ọlọ́run ẹ gbà mí ra mi kí ló dé tí gbogbo ẹ̀yin ọkùnrin yóò mọ̀jú fàdékẹ́ ò bẹ̀rù ọlọ́run ọkùnrin tó fẹ́ obìnrin sílé ṣé kò mọ̀ pé lẹ́yìn o ó ló tún kàn nílé ayé obìnrin èmi ò wá sí fún o kan kò yẹ o méjì tùṣùọ̀ ah! olówó làgbà. ó láǹkà owó méjì owó ah, hmm, olówó làgbà ó jù mí lọ pàdépẹ àlọ lámilámi láàrin ẹnìkan ìdáàbò ẹ ó máa wọgbó ó máa wọ jàgbé ní ayé ẹni o ọmọ orí igbákejì ìjókòó ó ní rí ibi ìjókòó rẹ́gbẹ̀rẹ́gbẹ́ tó máa bá kú náà ló ti ráwọlé yìí o fàdékẹ́ fàdékẹ́ fàdékẹ́. ọ́fíìsì àyìndé nìyẹn o ó yẹ kí n abort kí lẹ fẹ́ fi fíìmù ṣe sá. wèrè ni àwọn tó súnmọ́ yẹ kí wọ́n mọ̀ pé wọ ọ̀pọ̀ ọ̀gbádùn rárá èmi rò pé ọgbádùn ni ọ̀rọ̀ gbígbádùn làbá kọ́kọ́ mójútó lára rẹ lọ́kùn tó ń ṣègbè mú mú ìdí ni àyègbè kọ́ Adébáyọ̀ Tìjání ni kí láàfin fíìmù ṣe náà rẹ̀ ti ń bẹ́lẹ̀ aláboyún aláboyún tí ọlẹ ọmọ ti ń bẹnu wọn aláboyún mẹ́ta là á lò. life. wọn kò kú rẹ ni tó ń wo bí ẹni tí wọn kàn lógún mọ sọ fún ọ. ah. ah kí ni. rájò lẹsẹ ó di méjì èyí ìjà rẹ kéré ọkọ ó kú aláboyún ẹgbẹ tó fi wọlé ta. bàbá ṣé a lè manage wọn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn aláboyún kò easy kóró dẹrùn rárá wọn kì í dárìn most of the times wọ́n máa ń wà ní mọ́tò pẹ̀lú ọkọ wọn and eh, gbogbo wàhálà yìí gan-an èèyàn tó ṣọ́yàn lọ́tún ṣọ́yàn ló sì mọ́tò tí mò ń yá lò mò ń yá lò ojoojúmọ́ ni mò ń sanwó ti jẹ gbèsè jọ láì tẹ̀ tí mọ lájorí ogun owó tí wàá ṣe yá ló bẹ́ẹ̀ sà. bàbá sì ń sọ̀rọ̀ ọmọ ọmọ òṣèlú yọ̀bìyọ̀bì bíi tí ó mú wèrè ìwọ èmi ò sọ fún ọ tẹ́lẹ̀ pé yóò pè mẹ́ta ni ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kì í ṣoníṣẹ́ àfẹn tó bá forí tì lópin èèyàn tí ó bá sì jẹ inú àpáta kò ní wẹnu àdé ọlọrin wà wá ni ògùn àbòdà wọn jà fara kó lọrin wà aláboyún kan tó kù wá o lẹ́yìn yìí gbogbo tó bá kù ìwọ́dé mi dà ó lówó ju Dangote lọ ìyá níbi oṣù mo wí bẹ́ẹ̀ àwo lọ́jọ́ àwo olólùpẹ̀ náà èmi gangan ní fún olókùn abìgá wọlé tí omi ọ̀rọ̀ mọ̀dìmọ̀dì jẹ́ nǹkan níbi ti sẹ́nu pẹ̀ fọkàn rẹ balẹ̀. ẹ káàsán. ẹ ṣé kò sí. ẹ kó bàbá sí náà ni mo mọ̀ pé kò wá healthy fún mi láti máa rìn ti báyìí pẹ̀lú condition yìí. kí la wá fẹ́ ṣe àwọn ọlọ́kadà ò jẹ́ gbé mi pẹ̀lú oyún ọlọ́run ọ̀dẹ̀ tí ì ṣe mọ́tò olúwa aṣáfẹsẹ̀ tọ́lọ́run fún wọn àbí. never mind mo lè fún yín ráìdì. Ah, ẹ ṣe gan-an kó lọ́run àkókò tuntun yín náà ṣe ẹgbẹ́ akẹjókòó sẹ́yìn torí ẹ̀ nílè lo seatbelt. Ah ó tọ́ lẹ́sẹ̀ ẹ lọ síbi tí mo sọ fún pé mo lọ. ṣé mo ní báyìí. mo ní ìmọ̀ bí ká wà yìí mọ̀ tí mo mọ̀ pé tí mo sọ fún pé mo lọ́kọ́ lélẹ̀. Gracias. fẹ́ try láti pẹ́ náà bá ní mi wípé. Ah, àbí báyìí sì àbí ah, báyìí àwọn ìbàjẹ́ iṣẹ́ ta bá lọ bí báyìí direct Lali. Alpha. I do. I do. I do. Long time. Yes, sir. Ah, uh, where my wife? Your woman? Yes. Ah, I never see her. Oh. The last time I talked to her for phone. The last time I talked to her for phone, she tell me say she wan bring one antenatal drop for me. Since then I never see her. Hey, but you have been make we meet here. Huh? Eh, call her now. Ah. I no go know. Ah. Call her now. Uh, Um, orúkọ mi ni inspector Olúwarótìmí uh, wọ́n ní ọ̀dọ̀ yìí wọ́n ti ra àwọn ìjọba ìpínlẹ̀ wa ó ṣe ògùn special fún àwọn aláboyún àwọn ògùn èdè wà fún ìlú títà àwọn ìjọba import special fún àwọn aláboyún rẹ̀ kí wọ́n fún àǹfààní ara wọn nígbà tí wọ́n ti wá rí ògùn tó fi ń tà fáwọn ẹ̀. Uh, network no go share. ọ̀nì no go go na im ní àyìn wa ìdí àdé ń de sẹ́ra fún àwọn ló ń ta fún wa. kíni kíni ọgá mi mọ̀ kọ́kọ́ pa ẹ. ẹ wẹ wẹ ọkọ ọ̀rọ̀ yìí yé mi ṣe rí òní òun lẹ́yìn méjì sọ ẹrìntì tó lẹ́yìn tẹ bá sọ mi báyìí mo lè lóye kéésì ọ̀tọ̀ ṣe abẹ́ta kẹrẹkẹrẹ jẹjẹ. ọgá dọ́tọ̀ mi mọ̀ kọ́kọ́ pa ẹ. Adá ló ti lọ́tọ̀. Èmi ò gbogbo ẹ̀yà tó sọ yẹn mi rẹ̀ kọ́ ni mo rí chemist. Èmi àti àwọn tọ́jọ́ ni chemist lè mi ò mọ anything. Ẹ ní sùúrù ó ṣòro bíbá yìí. wọ́n ní wọ́n ní. let's go. let's go first let's go let's go. Let's go. Now let me just talk to my lawyer. Ah. Let's go. You can't just take me away. Yes, please. Consult yourself. No, I will call my boss and I will kill you. Are you mad? Yes. Yeah. Yes. Okay. What's wrong? Okay. Ah ọlọ́gbà yíragba yí mi ká ọlọ́gbà yíragba yí mi ká inú ọgbà ti tútù mú ojí mọ́mú àrògùn bọ́nu mo fògùn bí lálàgùnlé yọ̀rọ̀ orí ta bárún mẹ́jẹ̀ rẹ̀ rù òdòmúdòmú kí dòdò ìjí mẹ́rin ní bàbá ọ̀bọ òru ní bàbá gbẹdọgbẹdọ òjìǹpa ní bàbá òfẹ́gẹ́ làlà ewédomi ìràdọ́gbọ̀dọ̀ àpàtà níjẹ́rà èmi alẹ́ bí oṣù ni nítorí gbádẹ́gẹ́sí mo ṣe tàn yín wá o nítorí àwọn tí mo kó lẹ̀ yìí mo fẹ́ kó là mo fẹ́ kó lu àgbààgbà hàn hàn nílẹ̀ fún ọlọ́yẹ ìrísẹ̀ ìlú sẹ́mọ̀mọ̀ ìlọ́kè akọ àparò ló gbé lórí sọ́sọ́sọ́ òun ló ní bá fún ọlọ́kìn ajéwèé fún nígbà tí fojú ṣòfẹ́rẹ́ owó ó ní lọ́dún yóò dáná kó wò lówó kó wò lówó. olùgbògi àjànàlúfẹ̀ ọkùnrin rẹ̀rẹ̀ tí wọ́ bí omi ọkùnrin àjàntìrẹ̀rẹ̀ tí wọ́ tolúfà lẹ́yìn bẹ́ẹ̀ ló ní bá fẹ́gùn nígbà tẹ́gùn tó kó kó wò láṣẹ lẹ́nu ìfá kí n láṣẹ lẹ́nu sọ pé iye fún mi. irú ọmọ wo ni ọmọ tó gbèsè wá bá mi rí náà. Ah! nígbà tí mo sọ fún mo ní obìnrin tó lóyún mẹ́ta agbọ́ta àwọn méjì tí mo lóyún mẹ́ta àmọ́ eléyìí tó gbé wá yìí òfegè léléyìí ní o tó fegè ní àbọ̀fòjò kan mo mú tèrè mo mú tèrè mo fi ṣàwọ̀ ọ̀yẹ̀ làwọn nǹkan fi rí yẹ nǹkan wò. ilé kì í ṣòro àbọ̀dà kí wọ́n tó ba iṣẹ́ ìjẹmọ́ lọ́wọ́ ọ̀rọ̀ lè ba iṣẹ́ ìjẹmọ́ lọ́wọ́. alo alo mo lọ wà tọ́jú àti ìdọ́dọ̀ àwọn olórí oko olórí ẹja ọ̀rà kankan wá bí o ọ̀rà kankan bá o torí olóyún tó gbé wá nísìnyí òfegè lọ gbé wá kì í ṣoyún. òfegè kí ló ń jẹ bẹ́ẹ̀ àní ọmọ ra kankan mọ ra kankan ó jẹ́ kí inú bí mi ò wọ́n ṣàkan burúkú sí ọ láti bí o. kí tó wá gbé bá wù ú. oníkan mọ ra nǹkan mọ ní tó gbé wá ọ̀dà. àrùn ojú ni kì í ṣàrùn inú bàbá. ẹni tá a rí tinú ẹ̀yọ́ bẹ́ẹ̀ ni kò ṣolóyún kí kí wá ní tó lùlùkù dì ní. òfegè ló gbé o bí wọ́n bá ní òfútù fẹ̀tẹ̀ ń ló gbé wá. ẹ wo bàbá o. ọ̀sẹ̀ wọn ń gbà tó ti kọ́ wá mọ̀ mọ̀ pé wèrè ń sí ọ̀ kémi ó lò bẹ́ẹ̀ kí n bá sẹ́jẹ́ ó bá wá lówó lọ́la ó ní lọ́ọ̀rì bẹ́ẹ̀ gbà. ìjọba ìpínlẹ̀ Èkó ti fi títara títara sọ wípé òun ò ní fi ọwọ́ tẹ́ńbẹ́lú mú àwọn ọ̀daràn náà nítorí wípé irú wọn ni wọ́n ń jẹ́ kí ìtiraka àwọn olóṣèlú máa já sí pàbó látàrí ìwà búburú wọn wọ́n ní agbẹ́kọ̀ọ́lájà kì í ṣolè bí kì í ṣe ẹni tó ràn lọ́wọ́ ìdí rẹ̀ tí ìjọba fi mú Mr Chinedu the chemist náà pọ̀ mọ́ Mr Legally látàrí wípé ó ń ra oògùn lọ́wọ́ àwọn tí kò tọ́ ní báyìí o ìjọba sì ń wá arábìnrin kan èyí tí í ṣe ìkẹta ọ̀daràn àwọn ọ̀daràn yìí arábìnrin yìí gangan ni igi wọ́rọ́kọ́ tí ń dáná rú òun ló ń di òṣùká sínú tó ń pera rẹ̀ ní olóyún láti máa gba oògùn oríṣiríṣi kiri ní àwọn ilé ìwòsàn ìjọ ìjọba sọ wípé arábìnrin yìí ti fura wípé afẹ́fẹ́ ti fẹ́ ìjọba sì ti rí ìdí adìẹ wọn ìdí rẹ̀ tí ó fi nà pápá bora ìjọba ìpínlẹ̀ èkó wá ṣe ìlérí wípé ẹnikẹ́ni tó bá rí arábìnrin yìí tàbí tó lè ta àwọn ọlọ́pàá ní ológo níbi tí a ti lè rí pé àwọn yóò fún ní mílíọ̀nù náírà ní ìlọ́po ogún ìyẹn twenty million naira gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ìjọba bámidélé ò ní ṣe àdéhùn kí wọ́n má mú ṣe. kí ni ń lé mi tí mò ń sá àsápajúdé èmi tí a bí lọ́mọlúwàbí tí a tọ́ ní ìlànà ẹ̀sìn ọ̀rọ̀ wa dojú ọjà mo gbàgbé pé kinní kan àìdá ni adágbé ọ̀rọ̀ máa ní wípé ọmọ fẹ́ wọ̀ èmi náà fẹ́ gbé mi lẹ́yìn ah capital offence. Mother, Badekeshitaji, this is not you. I'm out. I'm not doing this again. I can't. alọ́lọ́ olùkúlù lè ṣe ìkọ́dùrọ̀ gbogbo nǹkan ló ti wà lábẹ́ kádàrá ọlọ́run ọba ẹ̀dá ò bá lówó láyé ó ti wà nínú àkọọ́lẹ̀ ẹ̀dá ò níní ó ti wà nínú àkọọ́lẹ̀ torí ẹ̀ ọ̀dàgbádé ní tí máa bẹ̀ yín ní tí máa rọ̀ yín òun náà ni pé ẹ lọ ṣe sùúrù. torí bó ti wà yìí wọ́n lè wọ́n ra rẹ̀ ó ní owó ó ní ọlá ọkàn rẹ̀ ó balẹ̀ owó sùn wọ́pọ̀ níbi tó o bá jókòó sí láì òun lóore ó ti mú ọwọ́ tó ọwọ́. so this is it mo tí mò ń wá lọ ṣòkòtò rèé lápò

ìgbà olóbi òrèrè. alọ́kọ́ ló ń kígbe abẹ́lùbọ̀jẹ̀ lùbọ̀ kákó wọn Be careful of the steps you take, you make. Alágbárí ẹlẹ́tẹ̀ẹ́ abẹ́lùbọ̀jẹ̀ lùbọ̀ tán akọwọ̀nìṣìlá ẹ̀ nànà ìgbà ọlọ́bí ọ̀rẹ́rẹ́. If today is your lucky day, my sister, don't be too so happy. My Jackie knew i inú ẹ̀dùn ju ọ̀rẹ́ me. No one knows tomorrow lọ́tífà fọ́mọ kàdíjà olóòtú kò mú ọlọ́run. One lady with a thousand brains, she keeps getting away. But I hope you know that you can ní tó lè you, bọ̀bọ̀ ní tó lóhùn. I want them to a kí my cat I'm up for you. I want to help you. Mr. Komolafe. keep saying it all over again ní ojo ọjọ́ ọ̀la dára. alọ́kọ́ you can't always eat your cake. Apelu bote, bó tán kákó wọn and think you be careful of the steps you take. Binta no no Binta Binta Binta. Ah, Peter eh, Peter Kọmọláfẹ́. ẹ ẹ mọ orúkọ mi. Ah, mo mọ ẹ ẹni mímọ̀ mi ni ẹ ah, omi lè yan eh, orúkọ mi ni Gbádégbádé Kọmọláfẹ́ can you imagine this world is a small world mi mọ amọra ẹjẹ ẹjẹ Gbádé Kọmọláfẹ́ lórúkọ mi mi tiẹ̀ mi mọ̀ pé ẹni mímọ̀ ni e now let me take you let me take you home. i'm very sorry Ah, mà dáa ká máa ṣe dáadáa o ó dáa ká máa ṣe dáadáa ó dáa ká máa ṣe dáadáa pẹ̀lẹ́ ah, wọn ní tó bá sọ̀kò sọ́jà oh, bára ilé easy easy ọ̀gádì pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìmọ̀kùnrin mímọ̀ ni ẹ̀ àkáyè máa jẹ. Dade, kọ́mọ lásán. Yeah, we are family. Bọ́lá ń lọ. We're going for a fortune ride, baby. Fortune? Take you home. I'll take you home. Bele. Bele. Ubalawa. Bele, ati tosi tosi we have a family house. Oh my, and mama shall I everything We have a family house around here. Bale. Where you you go dear? jókòó díẹ̀? Wá jókòó sínú you go to the mọ́tò. Bale. My cousin. My co. Ah, Ọlọ́run mà ṣe o. Ọlọ́run ṣe o my cousin. aṣọ́lé. ẹ mú ti bẹ́ẹ̀ mú mo bẹ́ẹ̀ mú. ó mà dàgé ọlọ́run máa ṣe o. This guy again? Yeah, um, it's my car. Our Family ni wá. Màá ṣàlàyé everything fún ẹ. Kọ́mọláfẹ́. Exactly. Come Kọ́mọláfẹ́. Kọ́mọláfẹ́, yeah bí iye mọ everything máa ṣàlàyé fún ẹ ọlọ́run máa ṣe o tí mi ti ọlọ́run mo dúpẹ́ fún ọ my family water my, my cousin water i'll get you. Ah, family mi ni. Ẹbí kọ́mọ láfẹ́, ọlọ́run ò ṣe o. Tí o jẹ́ kẹ́bí ìparun báyìí, kọ́mọ láfẹ́ sáfẹ́fà lẹ. hello gbadé gẹ̀ẹ́sì hello ẹmọ ní gbogbo ètò ti tó àbí bò ni. mi ò ṣe mọ́. kí ló wí ìwọ ṣe kíni mọ́ ọ ṣe owó. ẹ gbàgbé ẹ tí mò ń wá lọ ṣòkòtò ti abẹ́ẹ̀lá kò ṣòkòtò ní wọ́n ti là naturally àwọn náà wá kó sí àyè kan àwọn méjì tó kó dà sí àyè wọn fojoojúmọ́ sunkún wàràwàrà yìí kan kí ni ká ti ṣe wọ́n sí. ẹ jọ̀ọ́ tú àwọn ẹran yẹn sílẹ̀ o ẹ má ṣe kankan fún wọn o ọlọ́run á máa gbà fún wa o ó dàbọ̀. alọ́kọ́ ń kígbe abẹ́lúbọ̀jẹ̀ ló tán kọ́kọ́ wọn ní ṣọlá ẹ̀yìn ha Be careful of the make.